هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة ميوني جوكتا من وصول الحجة ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdínlógójì hijrata Nabi sallallahu alaihi wasallam fi. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه ليت لتزواج أنه كتاب الأدب المفرد في إمام بخاري رحمه الله أنا أنا أبا وليتي يا أخي وليتي لين هنا ني أقوم ماني أتمانو ليني أقوتا 465 باب من دهن يده للمصافحة ẹnu ọ̀nà tó ń sọ nípa ẹni tí ó pa ọwọ́ rẹ̀ pẹ̀lú ìpara ó kùn ọwọ́ rẹ̀ ó fi ìpara kùn ọwọ́ rẹ̀ lilmusafaha láti lè bọ́wọ́ hadithi àkọ́kọ́ tí a kà lórí nínú ẹnu ọ̀nà yìí. هنا يقولني حدثنا عبيد الله بن سعيد حدثنا عبيد الله بن سعيد قال حدثنا خالد بن خلاف قال حدثنا عبد الله بن سعيد البصري وعن حجاج الثالث والعثماني أن أنس قال إذا أصبح ذهب يده بدون فضله وانضحك في الوادي أي حديث ناني من حدثنا عبيد الله عبيد الله حدثنا قص حديثه فوا عبيد الله بن سعيد وني خالد بن حداش ينا صفوا وني عبد الله بن وهب حديثه فولا قد قريش البصري ولو لهم ابن حيان حضر ثابت البناني ولأن أنسا fúnẹ́ dájọ́ afáwa anas radiyallahu ta'ala anhu tọ́jú ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kana idha asbaha dahana yadahu sílẹ̀ bá mọ̀ sílẹ̀ bá mọ̀ bá dahana yadahu á fún ọwọ́ rẹ̀ yẹn ni pé yọ para fún ọwọ́ rẹ̀ bìdókùnrin tọ́yìn pẹ̀lú para tó lóorun àdídùn dáadáa limusafahati ikhwani láti lè máa fi bọ àwọn ọmọ ya rẹ̀ lọ́wọ́ ẹ̀rí sábàwò hadithi nínú àgbáyé tá a bá ń bẹ̀ òun ni ìfìtìmọ́mù sọ̀hábàtì bí ìfṣà ìsálàm báwọn sọ̀hábà ti pàtàkì ìmáàtàn sálámọ̀ kan báwọn sọ̀hábà ni wọ́n ti pàtàkì ìmáàtàn sálámọ̀ kan wal musafahati àti máa bọ́rẹ́ ní lọ́wọ́ lílùsùlù alẹ́ ìbárọ̀kàtì wọ́sẹ̀wà láti lè rí ìbùkún àti ẹ̀sán rere. ẹnu ni abáwọlé mi tún ni wọn ni hajjata ni musaddad. نعم طبعا يبقى أنا أنا أبغى باب التسليم بالمعرفة وغيرها باب التسليم بالمعرفة وغيرها هنا أنا قولي مفيسا نقا إمام سلام بالمعرفة ها يعني كنت واقع لكني ألف ولا ألف سبب أبي كذا يبي السلام سنتين يا ما سنتين يا ما نعم حدثنا قتيبة قال حدثنا الليث عن يزيد بن ابي حبيب عن ابي الخير عن عبد الله بن عمرو ان رجلا قال يا رسول الله اي الاسلام خير؟ قال تطعم الطعام وتقيم السلام على من عرفت ومن لم تعرف. نعم. أنا حدثنا قتيبة قتيبة حدثنا حديث إبواء يعني الليل ينقل لقد يزيد بن أبي حبيب هذا لقد أبي الخير ها لقد عبد الله بن عمر رضي الله تعالى عنهما يعني أن رجلا من يراك لسان هذا إذا يراكم لسان ما دام أنه من الصحابة لا ينبغي لنا أن نستفسر من هو الرجل لأن الصحابة كلهم عدول kọ̀ọ̀kan nídìí ká máa wá bí ọkùnrin wo ni ọkùnrin wo bò olóògbé àwọn sábẹ́ nìyí ẹni dọ́gba ni wọn. gbàdá àti kọ́kọ́ ní kí Abdullahi ibn Amr ibn Al-As radiyallahu ta'ala anhuma àwọn ni wọ́n mọ̀rọ̀ yìí wá ìdí anarọ̀ jùlá kí arákùnrin kan ìyẹn náà ti kọ́kọ́ dá lójú onígbàgbọ́ sáà nẹ́bí ó dẹ́ pàdé nìyẹn sọ hàbí onídìí wá di wo ni ẹ bá wí pẹ̀kẹ́ onídìí ẹni alákùnrin kan ó ní wọ́n ní wọ́n sàlàyé pé ẹni àbúzárì ẹni àbúzárì lẹ́yìn wọ́n ní Sahih ibn Hibban àwọn sọ pé hẹ́ẹ́nì ibn Yazid tọ́jú ọmọ Shuraih wọ́n ní alákùnrin yẹn wá sọ pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ayyul islam khayr islam wo ló lóore wọn lànà bí sallallahu alaihi wasallam wa sọ yìí pé tọ́jú àìmọ̀ tọ́á àwọn máa fún ni lóúnjẹ ni o islam tó dáa jù nìyẹn ọ̀tọ́kùnrin ọ̀sálàm wàá dẹ̀ máa ka sálámà ọ̀ máa ka sálámà àbí wàá máa sálámà àìlà mọ́ nàárọ̀ ta ọmọ lamtaari wàá máa sálámà sẹ́ni tó bá mọ̀ àtẹni tó bá mọ̀ ẹ̀rí àwọn ọ̀rọ̀ bíi tí wọ́n tó tó yàtọ̀ sí léyìí o wọ́n ní ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ni máa ń mú èsì ìbéèrè wa níṣìṣì ẹni tó bá ṣe béèrè àtàwọn tó wà ń kalẹ̀ ẹ̀rí èyí tó fi dáhùn lẹ́ẹ̀kan yìí nìyẹn níbo mi ó lè wí jù báyìí lọ níbo mi ó lè sọ yín pé wọ́n yà béèrè pé ta ń lórí jù náà mùsùlùmí àbí islam ló lè wọ́n yà á kí mùsùlùmí ọjọ́ ní tó ti pé kí ni ọ àwọn ẹ̀ ọwọ́ ẹ̀ kò ní fi kóṣù tàbá yẹn oríṣi ìdáhùn lọ́wọ́ ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ sí ń kẹ́nu sahih bukhari ẹ̀ máa kẹ́nu sahih muslim sọ wọn láwọn sọ sọlá máa ń ṣe àwọn ọ̀dáhùn níbàámu sí ìbéèrè sí oníbèrè bá béèrè tàbí kọ́dà tó wọ àwọn tó wà ń kalẹ̀ àfìdáhùn torí pé islam tó kẹnu ni tàbá fẹ́ tó àrùkánù islam lásán gbogbo àwọn kẹta ń sọ yìí ní abẹ́ náà lọ́wọ́ nígbà tàbá fẹ́ ṣahada فأن محمد رسول الله أو يقول سنة لا تنفي أن محمد رسول الله نقول عبادات لا تكون في شهادة أن لا إله إلا الله نقول بعد يعني لا تمنوا في جاري كل في أن كذول لا تأتي جسلو لا فلان نقول جس يعني صلاة نيو irun ni o ààwẹ̀ ni o zaka ni o hajj ni o sadaka ni o ìfẹ́ránṣẹ́ jọ́sìn ni o ìpayà ni o ìgbára ọlọ́run ni o gbogbo ẹ̀ pátá láti mẹ́nu bà ìṣètò àá ni o gbogbo ẹ̀ láti mẹ́nu bà lábẹ́ ṣahada tó allah ilaha illallah. sọ́wọ́n pé wàá nà muhammad rasulullah gbogbo ohun tí ń jẹ́ sunna pátá láti mẹ́nu bà àti ṣe sunna àti má ṣe sunna gbogbo ẹ̀ láti mẹ́nu bà. lórí yáyé pé oríṣi ìdáhùn láti sọ̀sọ́lá máa ń fi dáhùn tí wọ́n bá sì béèrè lọ́dọ̀ rẹ̀ yìí pé ayọ̀lẹ̀ islam ìhayọ̀ ìdáhùn tó mú wálẹ̀ kan yìí nìyí pẹ̀lú kówó oníbèrè àtàwọn tó wà kálẹ̀ ọ̀nà tó tọ́ ìmú sọ̀ á wà á máa fún yẹn lóúnjẹ ni ẹni tí ò bá ní tó bá tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ wà á fún bí ó dẹ̀ tọrọ tí wọ́n náà mọ̀ pé kò ní wà á fún wà tó kọ̀ ọ̀sálàmà àlàmà àrọ́tà wọ́n máa lẹ́m tààrí wà á dẹ̀ máa sálámọ̀ sí ẹni tó ọmọ àtẹni tó ọmọ ẹ̀rí. wọ́n dábàá wọ lórí pé àwọn àmì Islam ká máa bàbára ẹ̀ ká dẹ̀ sọ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀yà tọ́jú mùsùlùmí òun náà ní pé ká máa sálámọ̀ èdè oníṣàṣì láì ní sẹ́sà fẹ́nìkan wọ́n lè yàgbọ́ ẹni ọdún ti sálámọ̀ sí ẹgbàá fún mùsùlùmí ni torí òfin ọlọ́run ọba sùhánà ní ilé ẹni yóò dọ́ba ṣe asàlámù alẹ́kùn ẹni sọ fún pé lásàmù mi nà ìgbẹ́ ẹsẹ̀ mú mi ní bóòlù ọ̀sẹ̀ mọ́tò lágbáyé náà lọ́sẹ̀ máa pẹ́ kò ní gbà tó o ti lágbá yẹn ló sálámù ọ̀dọ̀ àwọn eléyẹ̀ sì dùn wọ́n la ìwọ́n la gbá yẹn ló fi mọ̀ pẹ́ sí òdùn la ni. sọ ẹ̀ náà nàbá wọlé mi ni ajáta ni mo sọ̀tà sí. حدثنا يزيد رسول الله صلى الله عليه وسلم نهى العقلية العقلية والسعادات أن يجلس أن أن لا نعم أن يجلس فيها فقال المسلمون لا نستطيع لا نستطيعون لا نطيقون قال أما لا أما لا فأعطوا حقها قالوا وما حقها قال بذل البصر وإفساد بن السبيل وتسميد العابس وتصميت العابد إلى حمد الله ورد ورد التحية قاري أنا حدث عن مسدد مسدد مو حديثه هو خص حديثه هو يزيد بن زرعي هنا تفاو في عبد الرحمن لما بدر سعيد بن أبي سعيد لا تدع أبي هريرة رضي الله تعالى عنه هنا دا يوجد الله صلى الله عليه وسلم نهى عن الأفنية يوجد الله قال فوا pé káyé máa lọ jókòó níwájú ìta àfúníyá òun náà ní kíni òun ní ìnẹ́rù ìyàtọ̀ ń bẹ láàrin fanẹ́rù àti fìnẹ́rù táwa pé fanẹ́rù títẹ́ nìyẹn èyí tó máa kẹ́yìn gbogbo ẹ̀dá gbogbo abẹ̀mí èyí tí ó kẹ́yìn rẹ̀ òun ló ń pè ní fanẹ́rù ìyẹn wá látara faniya ìyẹn fúnẹ wàhùwà fanẹ́rù òun lọ́rọ́ lọ́wọ́ bá sànà wọ̀tàhálà. نسوة الرحمن قالوا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام تقوم تنبلوري إليه يعني فان ينجس مفاعل فكين وفن فانية هذا فانية يفنى فناء وهو فان رضي بيان وأما الفناء فناء جمع لني أفنية ندرك طبعا استعال àbáwá ní fàáàl àbáwá ní fàáàl jáàmù kan náà ni wọ́n jọ ní. àpẹẹrẹ yìí lọ́jọ́ fàáàl àwọn náà ní mìsáàl àmùsílà ọ̀rọ̀ bọ́dí náà àpẹẹrẹ oníwọ́sẹ̀ línsàlẹ̀ yẹn náà fi náà òun náà ní àfúníyà kódà bó ti pé ya ní bẹbí tá lè fún wa yẹn náà bákan náà ìka sọ pé rọgìb rọgìb òun tẹ́ pé náà ní kíni àrùn rìbà sọ bí ẹ eh, jáàmù yẹn ti máa ń wá nìyẹn so nípa bẹ́ẹ̀ wọn lò ti sọ Ọlọ́run sallallahu alaihi wasallam nẹhà anil afniya ó kọ nípa kí ni al afniya afniya òun náà ní gbangba àtàlẹ ẹ kọba àsúnmọlé kọba àjìsílẹ gbangba àtàlẹ à sọlá ń kọ fún aláàbí máa lọ jókòó bákan náà wọ́n sọ àdáàtì àti àwọn ojú ọ̀nà ojú ọ̀nà tó ga tí gbogbo èèyàn tètè máa rí yẹn òtítọ́ ọlọ́run ọba pọ̀ àníyó jì láta fi ha pé a kò gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀ o ká má máa jókòó síbẹ̀ o gbogbo àwọn tó ní àsẹ́ńbìlì ká má máa jókòó bẹ́ẹ̀ o ọ̀kọ́ lẹ́nu mùsùlùmí àwọn mùsùlùmí bá sọ báyìí pé láàánú tẹ̀sí àwọn kù àlágbára wọn tẹ̀ sọ yẹn òtítọ́ ọlọ́run láàánú tẹ̀sí. èyí ọlọ́run sọ sallallahu alaihi wasallam pé amẹ́lá ìtumọ̀ rẹ̀ ní pé tọ́wọ́ ti pẹ́ bẹ́ẹ̀ lágbára sọ yẹn ni fa'atu haqqaha ẹ fún àwọn wájú ilé yín tẹ̀ ń jókòó yẹn lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ fún àwọn ọmọ hàkùn wọ́n torí kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe tẹ́ ẹ bá jókòó síwájú ìdálé ẹ rò bíi ti ń fara hàn tí kọjá kódà ẹ rọ tó ṣe pé òun tiẹ̀ ó lè má borúkún rẹ̀ dé dodo bẹ́ẹ̀ dẹ̀ ni láàrin orúkún sí dodo ọkùnrin kẹ́ńkọ́ àwòrán kátà sọ tó ń jẹ́ kìkì dá òun náà lè jáde tí ó fara ẹ̀tọ́ ojú ọ̀nà tẹ́lẹ̀ máa jókòó sí yẹn ọ̀nà ẹ̀nà ọ̀dọ́ ń dásọ. ìrẹ́jú ńlẹ̀ ẹ máa kájú kúrò sódì ẹ̀fọ́ bíbù. ìkejì òun ni irṣadu ibi ni sẹ́mi yẹn arìnrìnàjò tí ọmọ mi ti ń lọ mọ́. títọ́ sọ́nà ẹ̀tọ́ ojú ọ̀nà nìyẹn. lágbẹ̀rẹ̀ ní ìwọ́n ń gbé sọ́mi ẹnìkan bọ̀ láti sàgì wọn lòun bọ̀ wá sọ́dọ̀ tèmi lókè kejì ńbẹ lọkọ tí wàá jalè ọba débẹ̀ wọ́n ti ń jókòó ní iwájú ojú ọ̀nà báwo ló ṣe níbẹ̀ ni kìí gbégi lòun lọ ilé lágbájá báyìí ó mú débẹ̀ torí wọn lọ lọ jókòó sẹ́bù ojú ọ̀nà bákan náà wọ́n tẹ̀sùn mí tún láwọn afẹ́ ẹni tó sí ìdá hamidala tó bá ti dúpẹ́ fọlọ́run báyìí wàá dá lóhùn pé alhamdulillah ọba àwọn ajá sí pọ́npọ́ sásìkò tí àgbàdo wa ń ta tó pé gbogbo wọn pátá ni wọ́n ti jọ sùrù gbàgbàdo tí wọ́n jẹ wọ́n bá tó bíi fifty ẹnìkan sí ó di zi alihamdulilayi ọwọ ibà ọdọ àwọn rẹ ẹnìkejì náà rí tó fi pé fifty wọn bá fi hundred ọmọ àdáwọn rẹ ni ọba ti ń gbọ́. ẹtọ ojú ọ̀nà tẹ́lẹ̀ máa jókòó yẹn wọn náà ní rọ́dù tàhíyà ìdásálámà padà ọ̀gbẹ́ni ọba ti sálámọ̀ kọ́dà táwọn ẹni ẹni ká gbọ́ sọ fún wọn ọ̀dà aládàgbà nìkọ̀ọ̀kan ni wọ́n ti kọ̀ àti gbogbo wọn sì ń wá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ikọ̀ ikọ̀ ikọ̀ ikọ̀ wọn ò lè má kọjá ìbójú ọ̀nà ní àgàgà àsìkò ilé yàtọ̀ àti òtí bọ́ sí ẹ̀rì parọ́ oko ti wálé gbogbo ògbóró ti ń kú díẹ̀ díẹ̀ àwọn tí ń jókòó lẹ́bùn ojú ọ̀nà máa rogun nípa rọ́dù tẹ̀sílẹ̀ mùsà ọmọ alágbára kan ni o torí báwọn eléyìí bá ti ń kọjá asalaamu aleykum wa rahmatulahi wa barakatu yọ̀dọ̀ àwọn aleykum salaam wa rahmatulahi wa barakatu kèétí ìparí báyìí àwọn mìíràn ti gbélé wàhákàdà tí wọ́n fi pé bí ìlọ́pọ̀ bíi one thousand tí wọ́n wí ládé yìí ó jẹ́ pọ̀ ẹ̀sùn ojú ọ̀nà nìyẹn ẹ̀rí ah. agbẹ́yìí sábà ń nọ hadithi a máa rí níbẹ̀ ìbẹ̀rẹ̀ àdéhùn yẹn ń ṣàlàyé fún wa wípé àti nǹkan tá a kọ ni kéèyàn máa jókòó sójú ọ̀nà àtọ́jú títì láì ní bùkátà kẹfún kéèyàn sí mbẹ. tọ́ba ti fi ọjà tiẹ̀ jẹ mọ́kọ́ ojókòó lójú ọ̀nà kò ti ní bùkátà ni. nípa máa ń sọ fún wa pé ẹ ká lọ sọ́jà ká má máa kọ́ kìtàbù ìfòyọ́ rẹ̀ nínú tíra nìkan kagbe kó nínú tíra kakọrí sọ́jà kọ̀ndíṣàn tó lè jẹ́ ọ̀wà lójú ọ̀nà nìyẹn tó yẹ pé àwọn tó wà lójú ọ̀nà ni wọ́n lọ́rọ̀ pẹ̀lú wọn ẹtí bá ń tajà ẹ wá rà ẹ wá rà ẹ ọ sáré wá bísíǹsì kẹ̀kẹ́ kan ní ọdún bọ̀ yìí bákan náà sábà wo hadith yẹn a máa rí níbẹ̀ dáfọ̀n lè mọ́ sára títí bàjẹ́ dànù kọ́tọ́jú kára tó ṣe lọ ẹ rí i pé tá a bá jókòó sójú ọ̀nà gbogbo ẹ̀ tọ́ta ń sọ̀tẹ́ la ń sọ pé ká fún ojú ọ̀nà lẹ́tọ̀ọ́ yìí tí kìí ṣe rere ni rere ni ẹ̀sìn dẹni. akúkú máa wá jókòó débi pé wọ̀kí ọ wà lọ́rùn wa ó sì tọ́jú ká sọ pé torí ká lè ṣe dáadáa láti lọ jókòó lójú ọ̀nà lọ. kọ́ iná lọ́dọ̀ àwọn àfáàní títí bàjẹ́ dànù sáà sọ̀sálà rí i pé kìí ṣe ohun tó lè rọ̀ wá lọ́rùn <laughs> ìwọ yìí kò lè ṣe bẹ́ẹ̀ rọrùn torí tí ọba rọrùn ni kò ní já sí pé sáà sọ̀sálà máa fi bẹ̀rẹ̀ ni wípé ẹ má jókòó síbẹ̀ ọ̀rọ̀ bó ti yé sìn níbẹ̀ láti ṣe pé ìtì ìbàjẹ́ dànù ìgbà ìmọ̀ rẹ jú mi lẹ̀ ní ilé ọjọ́ kò sáà ní wọ́n lọ fún ṣe títà wọ́n bá níta obìnrin lọ́ọ́ máa lọ kọ́ ara ni ìmọ̀ rẹ jú mi lẹ̀ ní ìmọ̀ rẹ jú mi lẹ̀ àáfò òbí àó nígbọ̀ dáadáa àti àmọ́ àlọ́ kóbi ní ẹ̀kọ́ àwa mọ tó sọ mọ́ ni fún lọ́pọ̀lọpọ̀ náà àwọn olùmọ̀ máa ń sọ pé nígbà àwọn kẹ̀kẹ́ dín lọ bá nẹ́bí sọ́lọ́lọ́ àtàlájọ́ ẹ bá wa náà wájọ fáwọn sọsọlá ó fún ọ ní ọkọ mi ẹyin sì ní kọ pààrà lọ títí bẹ́ẹ̀ yẹn náà àwọn aláàfáà wọn ni wọn láàfọ obìnrin lò níwọ ẹ wọn láti jọ yẹn àwọn ẹni wọn bí ebi ní ìjà àtàlásì mọ́sálásì gbogbo àwọn ya arúgbó wọn fẹ́ bá gùn gbogbo àwọn obìnrin lóbi ni wọn fẹ́ bá tètè mẹ́ta àbá àfa àkẹwà lóhùn àfa wa ni obìnrin lòun wọn máa kọ́ tó yẹ kí àdébá tó débá afa yìí ló sá ọ̀sẹ̀ tí ó lè débá tó wọn bá fó bìbìrì náà ṣé ìpínyà làfa yìí ló sá ìyẹn ni wọn náà bá kó bìbìrì ọ kọ́wá sọ wípé ẹ mo fẹ́ máa kọ́ wọn láti sì ni mo fẹ́ máa kọ́ wọn Kùránì ni níwọ̀. ṣé wọn pàdé ìsìsí yẹn fẹ́ kọ́ wọn ṣé rere ni àbí kèsì sọ àwàrà lá rere nìna ṣùgbọ́n da báwo lè sọ pé òun wá rere wàhálà kan tó ibi ohun tí ó padà lọ sílẹ̀ jáde nǹkan máa fi kí o alágbára wọn bá jẹ́ ìdákúrekú àbọ̀ ojókòó tí wọ́n kò ní í ṣèwọ́lé kan yóò sì yọjú táyé ọdún wọn lé fìtí náà sì láwọn mẹ́rin àwọn mẹ́ta làwọn fẹ́ kéwú àbáwọn mẹ́rin ẹnìkan ò ní dáhùn jọ́dọ̀ bá ti wọn gbọ́ kò sílé kéwú lónìí lónìí kò sílé kéwú lónìí. ẹ kí ló dé ẹ kò sílé kí ló lòdì kódà má sọ rí sí o kẹ wàá rúro kúrò ń parí kó níbàjẹ́ ni wọn á ké sílẹ̀ ọ̀rọ̀ kó níbàjẹ́ kọ. sókè yẹn kọ yẹn mímọ ṣe bí rere ṣùgbọ́n ìbàjẹ́ kan lè tilẹ̀ jáde náà lọ fún àwọn ọ̀dọ́ láńgbó obìnrin tó kún ọjọ́ tọ̀nù wọn ní kí ló dé olóhùn fẹ́ máa kó àwọn obìnrin kéwú tòun báyìí sọ nípa bẹ́ẹ̀ kọ́ kí a tó fi kún ẹgbẹ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí. bákan náà ìrẹ́júlẹ̀ dáwé yẹn òun ni lílà tí ẹ̀ má kó sínú fìtínà torí àwọn obìnrin bí wọ́n máa rí kọjá lọ. ìdásálámọ̀ padà yẹn ìyẹn máa jẹ́ àpọ́nlé àpọ́nlé bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí bá ń rí kọjá pé èèyàn mẹ́sẹ̀ nìyẹn. bákan náà ìtọ́nisọ́nà ẹni tí wọ́n mọ̀ ní àtúnṣe ń bẹ nù òun náà. bàbá tó wá wo hadithi yẹn a sì máa rí níbẹ̀ pé tó ìyẹn sì lè jókòó sójú títì gbogbogbò tí yẹn bá ti ṣe gbogbo àwọn ẹ̀tọ́ yìí tí yẹn ti ṣe gbogbo àwọn ẹ̀tọ́ yẹn tí wọ́n díẹ̀ ẹ̀yìn tí yẹn bá ti mú gbogbo ẹ̀tọ́ ìjókòó sójú títì yẹn kéèyàn ti mú sẹ gbogbo ohun tí ẹ fi ní jẹ ká lè jókòó bẹ́ẹ̀ èèyàn ti kó kú ò èèyàn dáhùn sálámà èèyàn tún pàṣẹ dáadáa wọn lọ bá tún lẹnu tí ò ṣe dáadáa tí ń rí kọjá lọ ó tún lọ sọ fún pé ò ṣe dáadáa lórí ìpínlẹ̀ yẹn tó wà mẹ́ kò bá dẹ̀ lọ sọ fún ọ báwọn obìnrin kan bẹ́ẹ̀ ni wọ́n mú tí ọba wọ gèlè tọkọjá níwájú bí tọ́ wà tọ́lọ̀ ọ sọ fún yín pé ó jẹ́ tọ̀wọ́ kẹlẹ́ ẹ gbọ́ sílẹ̀ yìí wò dé bẹ́ ẹ wá wà àwọn afọ́nsìn náà ẹ wà àwọn afáàfẹ́ wà láì tí wọ́n ti máa ń sọ yẹn kílẹ̀ yín wò dé bẹ́ ẹ̀yin wò yẹn ni ẹ̀yin ṣe kíní de rú àwọn afáàfẹ́ wò lélẹ̀ yìí afọ́nsìn náà oníkíní tó ọmọ pé wọ́n ni ẹ jẹ́rẹ lójú ogun níta. sọ gba abala yẹn yẹn ṣàkíyèsí ẹ̀ dáadáa hadith mi lábẹ́ أنا حدثنا أحمد بن يونس حدثنا أحمد قال حدثنا حدثنا أبي هريرة رضي الله عنه قال أبخل الناس من دخل بالسلام والمظلوم من لم يرده وإن حالت بينك وبين بين أخيك شجرة فاستطعت أن ترجعه السلام لا يبدأك أعرف آه حدثنا أحمد بن يونس أحمد بن يونس حدثنا وي حديثي سوا وأن زهير صفوا وأن كنانة تجا وما دوفن صفية صفية هي يا يهود صلى الله عليه وسلم ولا رأي ولا تدافع رضي الله تعالى عنه ni abúfẹ́ra sọ yìí pé ẹni tó ya ahun jù bọ̀m̀bákìlá bíi sálà òun la ahun tí ó lè sálámọ̀ wàlmàkùbọ́n mọ́nlámiyàrúdà ẹni tá a wá fọjà jẹ ẹ̀ẹ́dẹ́gbọ́sowó òun sọ́ọ̀tù òun lẹni tí wọ́n sálámọ̀ sí tí ó lè dáhùn sálámọ̀ ọ̀yìn xaala ti bẹ́yìn náà kọ́ ọ̀bẹ́ náà àkìyí ṣàjàrọ̀ bí gíba wá wà láàrin wa tọ́mọ ya rẹ̀ ọ̀yìn sàtọ̀ àti àǹtẹ̀ bùdá àbùbí sálám tó o bá lágbára ti kọ́kọ́ sálámọ̀ sí láàyè bùdá òkà fàfà yìí má jẹ́ ọ sáájú rẹ o tètè sá. wọ́n ní hadithi kama dara aláwọ̀ lóòótọ́ wọn kọ́ dọ̀ ìfúlì sinẹ́dì sí pé mọ̀ fún fàájì lẹ́kìn jumla alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ wọn ní marufọ́n ni tábàlọ́wọ́ asilisatu sahiha haba ní nọ́mbà ọgọ́rùn-ún márùn-ún àti ẹ̀ǹtì ọgbádùn bẹ́ẹ̀ náà ni jumla tó ń náà tún kẹ́yìn pé gbogbo àlè lọ bí bá nẹ́bí sọlọ àṣàlám pé ànẹ́bí ló ní ẹ̀rí tí mo sọ fún wa pé ohun tó bá ti jẹ́ sí báwọn sọ̀hábà bá sọ èyí tó súnmọ́ ni pé bóyá àwọn ọ̀rẹ́ ti sọ pé ànẹ́bí mi wọn sì máa fi ń sọ̀rọ̀ tí wọn bá yanu báyìí nǹkan ànábì sọ náà ni ọjà di lẹ́nu wọn á lè má lè sọ fún wa yípa ní sọsọlá wọn torí bẹ́ẹ̀ hadithi ọdún tá a bá lọ wọ olúgbónú sọlẹsọlá tó sọ hẹ ọlẹ sheikh alibani rahimahulọ ha kàn bẹ́ẹ̀ bí adéṣù gbádùn. tábà wo àgbẹ̀ wà nù hadithi yẹn ká máa rí níbẹ̀ ìbáwí fẹ́ni tí kò máa sálámọ̀ àbí tí ọ̀fẹ́ máa dáhùn sálámù bó ti já sí pé ìṣẹ́lójú òkòrò lórí sálámà sí mùsùlùmí ń bẹ́ńbẹ́ kọ́dà kéèyàn tún pàdé lẹ́yìn tí nǹkan kẹ́kẹ́ ti kọ́ dín yẹn báyìí lẹ́yìn tí nǹkan ti kọ́ dín yẹn báyìí òmìnira pé hadith yẹn tọ́lá yẹn pé kọ́ lálàáfíà aláfìtì rẹ̀ kọ́dà àwọn sàhábà lọ parí sí alaikum salaam tó lọ́wọ́ káàtó ṣùgbọ́n ò ọlọ́láàfíà bí hadith ta lè lọ gbé gbàdúrà dèdè sallallahu alaihi wa sallam. قال حدثنا عمران بن ميسرة حدثنا عمران بن ميسرة قال حدثنا أبو الوارث عن حسين عن عمرو بن سعيد عن سالم بن عبد الله بن عمر قال فكان ابن عمر إذا إذا سلم عليه إذا سلم عليه ترجل فرجل زاد فأتيته وهو جالس فقلت السلام عليكم فقال السلام عليكم ورحمة الله ثم أتيت أتيته مرة أخرى فقلت السلام عليكم ورحمة الله قال السلام عليكم ورحمة الله وبركاته ثم أتيته مرة أخرى فقلت السلام عليكم ورحمة الله وبركاته فقال السلام عليكم ورحمة الله وبركاته وطيب الصلوات هذا يعني حديثه ضعيف موقوفا وبعده قالوا تاقوصو دو صحابي دو تاقوصي بي يا فاوا عبد الله بن عمري قلي حدثنا عمران بن ميسرة أنا عمران بن ميسرة حدثنا هو حديثي فوا أنا عبد الوارث أنا لا تدع حسين لا تدع عمر بن شعيب لا تدع سالم مولى عبد الله بن عمرو أنا عبد الله بن عمرو إذا سلم علي فرد ذات ثم بسلامته adáhùn sálámù awásà lè sí wọn ni mo wá lọ bá ó sì jókòó njọ kí mo sọ pé asalaamu aleykum wọn <clears throat> lọ sọ pé asalaamu aleykum wa rahmatulah mo tún lọ bá lẹ́ẹ̀kejì mo sọ pé asalaamu aleykum wa rahmatulah mo sọ pé asalaamu aleykum wa rahmatulah wa barakatu mo tún lọ bá lẹ́ẹ̀kẹta mo ní asalaamu aleykum wa rahmatulah wa barakatu mo sọ pé asalaamu aleykum wa rahmatulah wa barakatu wa tayyibu salawati. هذا ما حديث يعني ضعيف موقوفا àdéhùn tí ó lẹ́nu pẹ̀lú àti lọ fi irú ẹ̀ sí ọ̀sán Abdullahi ibn Amr ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà sá wọn ní ìtọ́jú òkò lórí kéèyàn dáhùn sálámọ̀ pẹ̀lú èyí tó tún dáa jù yìí tí wọ́n fi sálámọ̀ sí ni lọ ọkàn ìjà sí pàdé ìyẹn lẹ́dí ẹnu ọ̀dà àbáwọlé mi báàbù láàyò sálámù alẹ́ fásitì ẹnu ọ̀nà yìí fẹ́ sọ wípé ẹni tó bá ya kò kí èèyàn ní sálámọ̀ sí. قال حدثنا سعيد بن أبي مريم حدثنا سعيد بن أبي مريم قال حدثنا البكر بن هدى قال حدثنا عبيد الله بن ضحى عن حبان بن عبد يقبله عن عبد الله بن عمرو بن العاص قال لا تقل لا تصلمني على شراب على شراب الخمر قال حدثنا سعيد سعيد حدثنا وهو حديث الفوار آه، بن أبي مريم قال حدثنا بكر بن مدر بكر بن مدر ناس حديث عن عبيد الله بن سحر قال أعطانا حبان بن أبي جبلة أعطانا عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال عبد الله بن عمرو بن العاص صحيح لا تسلموا على شراب الخمر امين سلامة صاوة ومتي ẹ má sálámọ̀ sáwọn ẹni tí wọ́n mú sí. Hmm. wọ́n ní hadithi yanni dọ̀yìn ọ̀lẹ́ ń tòótọ́ ọ̀lẹ́ ṣùgbọ́n a rí àwọn míì tó padà lágbára tó yàtọ̀ sílẹ̀ yìí. ọ̀rẹ́ ni tí mo ti òkìlì òkìlì ẹni tó ń ṣe kíni o ẹni tí mo ti lórí bẹ́ẹ̀ ọ̀tọ̀ kéèyàn ṣe tẹ̀sílímù sí i. èyí tá a ti kọ́ tẹ́lẹ̀ náà ní hadithi nọ́mbà five twenty nine tó ní ọ̀rọ̀pẹ̀ láti ọ̀húndú abdullahi bin abu al aṣù náà ní láti ọ̀húndú ṣòro abẹ́lẹ́kàmì ìdá amárì. ìpè àwọn tó ń mutí ẹ má lọ bẹ̀ wọ́n wò nígbà tó rẹ̀ wọ́n ẹ má lọ ṣàbẹ̀wò wọn ìyẹn náà àfi tìyẹn ṣe kí ni ọ̀lẹ́ pẹ̀lẹ́ ń sáfẹ́ ní abdullahi ibn sàkà bẹ́ẹ̀ náà lọ́rọ́ tẹ̀sílímù àdéhìí tọ́lẹ̀ ni. ṣùgbọ́n máa dáa rí àwọn olùmọ́jọ́ yé wa yíkí àníṣe ẹni tó bá yà kó òkì àti oníbídíà ìyẹn gbọ́dọ̀ sálámà sí ẹni tó bá dẹ́ṣẹ̀ nílá tí ó sì ronú pé wàdà ń bẹ́ẹ̀ àní dáhùn sálámà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́ ti sọ nìyẹn wọn yẹn máa wáyà aláṣẹbí lè tẹ̀lé ìbílẹ̀ hàn ọ̀tẹ́bẹ̀rọ̀ yìí lójú ọ̀nà àti lè jẹ́ kẹ́ni ẹlẹ́kọ̀ọ́ àti pé mọ́tòrò ṣe yìí ní òòlù irú pálapàla yìí ẹni gbogbo kóró ká fẹ́ àbá ẹ sàwálẹ́kọ̀ ẹ kí á ní. ìtọ́jú mọ̀ òkòrò lọ rí para àbí gbó àbí kùkú yẹn ẹ̀sàdúrà fáwọn náà sàwọn àlékún àbá. sọ ohun tó gbọ́ọ̀rọ̀ àwọn olùmọ̀sọ náà ní pé ká má sàlámọ̀ ọ̀nà òkè bí wọn láti sìn yẹn lẹ̀ lọ́wọ́ àfi lọ́ọ́ kí àwọn ọlọ́sìn. ààrẹ ní ẹ bá ti lè omi ìgbádùn inú èyí tó gbádùn òun lélẹ́yìí tó fẹ́ ka ìhàdáta ni muhammadu bin mahabub. حدثنا محمد بن محبوب ومعلى وعالي قالوا حدثنا أبو عوانة عن قتادة الحسن قال ليس بينك وبين الفاسق حلم أعرف أنا حدث عن محمد بن محبوب محمد بن محبوب حدث عن حديث أبو معلى اسمه على بن بموقف أبو عوانة ولا هذا قتادة قتادة ولا هذا حسن الله ليس بينك وبين الفاسق حلم láàrin ìwà àti bòókì kò sápọnlé kan kò sọwọ kan bẹ̀rẹ̀ tẹ wọn àti sọwọ wọn sọwọ lórí máa pọnlé lára bòókì lórí kó máa yà yẹn lẹ́nu láàrin wá mi báyìí náà lẹ́nu mi bá ka àwọn oníbí dí àyè báyìí yóò fẹ́ lè máa gbòòrà mọ́lẹ̀ ọ wàá sí inú kẹ wà o. ó gbọ́dọ̀ pọ́n wọlé ó wà máa bá wọn kànú lẹ́nu níbi ìlú tàbáyì ó ò ní pọ́n wọlé wọ́n máa bànújẹ́ lẹ́nu kí ẹ ti ṣe pé bó ti fi ẹ̀yẹ ìgbésí ti ń lọ wá dojú rú báyìí aláyẹ máa wo pé mí ìdájọ́ fojú jọra wa báyìí tó bá bẹ̀rẹ̀ sí bá bàrà wọn níbi dí àyẹ̀ báyìí kódà yọ gbàgbé pé kùnlẹ̀ ọ̀dà àdáwó ó lè máa lọ sí àdíyà fún wọn ó lè máa bùn wọn ní nǹkan ó lè máa ti pẹ́pẹ́ fúru wọn fún wọn gbà á táwọn bá rẹ nìkan tó yẹ pé èèyàn ò gba gbẹ̀rẹ́ wọn àgbẹ̀ tiẹ̀ ti lè jù bí bá ti ń ṣe nìyẹn lágbájá nìyí kò lè má ti yẹ sàfún wa bí yẹn bá ní sàkọ yẹn kí yẹn máa ti sà fún òun tẹ́lẹ̀ sàbò nígbà tí mo gbé dé àkọlé ni sà ẹ nílò fóun ẹ káàbọ̀ ẹ rà sàbò nígbà tí mo gbé sà yẹn àkọlé ni ọ nílò fún òun tẹ́lẹ̀ ó ti mọ̀ pé tó bá ti bàbàrà lọ máa ń rí sà nílò fún òun tẹ́lẹ̀ ó sì ti máa bá káàánú kí ẹni pé máa fi sàwádà wọn á bẹ̀rẹ̀ kí ah, àwọn bíríà ni <laughs> ọba rí bíríà tí wọ́n ti láì láì o ò ní kà á sí o ní pàtàkì rárá o dẹ̀ ní bàbàrà ẹ̀ lẹ́yìn náà o tún máa bá ká méjì yẹn lọ́gbọ́dọ̀ pé sọ nípa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ eléyìí ṣe rí nìyẹn hadith mi tún ni wọ́n ní Ibrahim bin al-Munzir. حدثنا إبراهيم بن المنذر قال حدثني معاذ بن عيسى قال حدثني أبو زريق أنه سمع علي بن عبد الله يكره الأستاذ فيقول لا تسلم على من لعب بها وهي من المؤمن الميسر أنا حدثنا إبراهيم بن المنذر إبراهيم بن المنذر حدثنا هو حديث وني معن بن عيسى ينسف وني أبو زريخ قلوا علي بن عبد الله يقرأ الأسبرنجة أقرر الأسبرنج ولو نال لورقا يعني اسم الفرس اسمه جبل ها الذي في الشطرنج هو أنه كان ما في شريك طبعا جو كني يبقى ما نبقى كما يتوى ما نبقى ها ها ها ها ها ها ها ها ها ها ها ها nuka. kọ́ máa mú kíní o tó pẹ̀lú mi lè wá sẹ́ni látàrọ̀ máa ìdílé òfìsì báyìí ó lè fẹ́ wọ ọ̀run rẹ̀ lẹ́ẹ̀kún ni. ẹ̀rí ọlọ́ngbọ́ Ali ibn Abdullah ọ̀yẹ́ pé ń sọ báyìí pé ẹ̀mí sálámọ̀ sẹ́ńtì máa ń fi nǹkan yẹn ṣeré torí tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni ṣùgbọ́n àfẹ́tì hadith yẹn ṣe kíni ó lẹ̀ ń ní Abu wọ́n ṣùgbọ́n èyí yòówù tòun ti rí àdéhùn sílẹ̀ àwọn tí wọ́n ń ṣèrà nù tó ń ṣeré tẹ́tẹ́ ìyẹn gbọ́dọ̀ sálámọ̀ fún ìyẹn gbọ́dọ̀ sálámọ̀ fún ọ̀gbọ́dọ̀ sàkọ́lé wọn. báàbù man taraka salam ala al-mutakhalliqi wa ashabil ma'asi. eléyìí wọ́n fẹ́ sọ nípa ẹni tó pa sálámọ̀ tì tí ó sálámọ̀ sí alimusakalẹ̀ ẹni tó lọ lu ọ̀ṣọ́ obìnrin. <laughs> ẹ yóò yọrọ ẹwà ọdún nínú la fẹ́ mú yìí ẹlẹ́mìí ni ọkùnrin ni ó sì lè lọ́wọ́ yẹn ó lè lọ́wọ́ yẹn rí etí àwọn yẹn yọ̀wọ̀ yẹn sí ẹlẹ́mìí ó lè lọ́ọ́ sí irun bíi tóbi. ó lè tọ́ làálí àbí lè tọ́ làálí àpapọ̀kùnrin wọn sì wò kán máa ń lé làálí àbí obìnrin ni máa ń lé làálí ọkùnrin míì lè lọ sí kí wọ́n lè lọ tọ̀ ẹ́ ẹ́ àlùkò ṣe tàtú ìwé ìtàwọn obìnrin ṣe ẹnu ọ̀nà yìí fẹ́ sọ nípa ẹni tí ọ̀sán alámọ̀ sí yẹn bẹ́ẹ̀ àtàwọn ẹlẹ́sẹ̀ قال حدثنا زكريا حدثنا زكريا بن يحيى قال حدثنا القاسم بن الحكم العرني قال أخبرنا سعيد بن عباد الأشطائي عن على علي بن ربيع عن علي بن أبي طالب رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم على قوم فيه رجل متخلف بخلوق بخلوق فنظر إليهم فسلم عليه بخلوق نعم بخلوق فنظر إليه وصدق عليهم وعارض عن الرجل فقال الرجل أعرضت عنه قال بين عينيه جمرة قال حدثنا زكريا زكريا بن يحيى ايه àwọn anabi Ọlọ́run méjì o ọmọ bójú bẹ́ẹ̀ ọmọ pé yáyá bùnú zakariya sí lòun tún ṣe kí ni lòun jẹ kọ́ àlọ́ anabi yáyá wọ́n ti máa ń dọ̀ ọ̀rùn mọ́ yín lọ́wọ́ nìyẹn ìtẹ́ńkọ́. قال حدثني القاسم بن الحكم العرني أن القاسم بن الحكم العرني ينصف مني سعيد بن عبيد التائي وفوان وقال تدع علي بن ربيعة تدع علي بن أبي طالب رضي الله تعالى عنه حديث إليه قادم فبلا وطاعتك وقادم إيه قادم فلا صلى الله عليه وسلم قجال ọkùnrin kan wà láàrin wọn mùtàkàlẹ́kùn bìkàlókìn ọkùnrin yẹn bá lọ lo kàló wọn ni kàló kù tó lò yẹn gẹ́gẹ́ bí àwọn afáàfin ń ṣàlàyé òun ni nǹkan táwọn obìnrin máa ń fi sára nǹkan táwọn obìnrin máa ń fi sára gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń para tí wọ́n fi kún ara fọ̀nàgọ̀rọ̀ ilé ìhìn àwọn sọ̀sáláwá bójú wò wọ́n ọ̀sánlámù àlẹ́yìn ọba sálámù sáwọn ènìyàn wọ́n ẹ̀ àròdọ̀ àní rọ́júlé àwọn sọ̀sáláwá gbójú kò lọ́dọ̀ ọkùnrin tó lo ọ̀ṣọ́ omi tó fi nǹkan táwọn obìnrin fi ń kunra tó fi kunra ń tì. ọ̀kọ́ lọ́rọ̀jò ọkùnrin yẹn wá fura wọ́n ní àárọ̀ ta ni òjíṣẹ́ ọlọ́run ẹ gbójú kò lọ́dọ̀ ni òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ báyìí náà àyìn náà yìí wọn ni ogun lẹ́ ń bẹ láàrin ojú rẹ̀ méjèèjì mi ò sì fẹ́ máa ogun lẹ́ ń tèmi. wọn lẹ́gbẹ́ wa mi sọ pé ń bẹ láàrin ojú rẹ̀ ń sọ̀rọ̀ yẹn fún torí tàṣàbà àbí nìsa bí nítorí tọ́lọ̀ lò yẹn yẹn ni wọ́n mọ̀ mọ̀ wọ́n ní nǹkan yẹn tó ni nǹkan wọ́n mọ̀ wọ́n ní nǹkan yẹn wọ́n nǹkan tí wọ́n ṣe látara sàfàrà nìyẹn sàfàrà nínú àwọn oríṣiríṣi nǹkan tó dùn ìmá ń kú pàjù ìtún máa yẹ ló gbà rẹ̀ ẹ̀dẹ̀ má jẹ́ agbàgbé ipa sọ wípé ìtún lóore jù inú séǹtì obìnrin òun lèyí tí kọ́lọ̀ rẹ̀ hàn ààrẹ ti kẹ́sì wàhálà láwùjọ sẹ́ǹtì obìnrin tó dáa jù òun lè rí parí kọ́lọ́ rẹ̀ ṣùgbọ́n ọrùn rẹ̀ pamọ́. ọjà ìkọ́sì kejì fọkùnrin sẹ́ǹtì ọkùnrin tó dáa jù òun lè tó ṣe pé ọrùn rẹ̀ hẹ̀ta kọ́lọ́ rẹ̀ ṣe kíni o ọ̀pamọ́. ọkùnrin yìí wá lọ gbé kọ́lọ́ òde mọ ọ̀bọ bí rẹ̀ tẹ́rí kó ṣe kíni o tàṣà bá a fi ní sáà ó ti bá arájọ́ obìnrin nìyẹn wọn láǹsọ sáláǹsẹ kí ni o ló ṣe yíjú kó lọ́dọ̀ rẹ̀ náà rí ọ bí àníyàn ṣe rí nìyẹn hadith yẹn ta bá wò láti máa gbàgbọ́ yẹ wípé ọ̀tọ̀ kéèyàn máa fi kí ni o kéèyàn máa lo nǹkan tó bá jẹ́ ọ̀ṣọ́ tí ń bẹ lára obìnrin ìlú fẹni bí yẹn bá rí pé ìyẹn lè má ti tẹ̀sílẹ̀ mọ́ ọ̀rọ̀ fẹ́ fi ara rẹ̀ jó obìnrin nìyẹn ìpín sì ti wà lẹ́dìí ẹ̀sìn rẹ̀ dẹ́gbẹ̀ àwọn sọ̀rọ̀ àgbà gbèsè méjì lẹ́sà náà ọlọ́nkọ́ máa jẹ́ títà ni o ọkùnrin tó ń fara jọ obìnrin bẹ́ẹ̀ náà lóbìnrin tó ń náà ń fara jọ ọkùnrin ó lè jẹ́ múra gẹ́ ó lè jẹ́ múra pàpà jùlọ akọ tá a bá ti panu pọ̀ kóbìnrin ní wọ̀ láwùjọ wa tọkùnrin wa lọ wọ̀ àdìtàṣọ́ fẹ́ hàbí nísà lápẹ̀rẹ̀ ní ti ró àti bùbá ẹ ti panu pẹ̀lú gbogbo ilẹ̀ yorùbá yìí káàtì ẹ̀ sọ pé àwa ń sọ fún yín pé kì í ṣe jìlìbáàbò ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ kì í ṣe jìlìbáàbò ní ró àti bùbá. ṣùgbọ́n ẹ ti panu pọ̀ obìnrin náà máa ṣe kí ni o bí wọ́n máa wọ̀ káwá arákùnrin kẹ́kọ́ lọ wọ̀ àtàtà ṣọ́kùnkùn kì í ṣe bùbá àti ṣòkòtò gan ẹ̀hẹ́n láìsílẹ̀ ibo tọ̀ bùbá àti ṣòkòtò ó dàbí pẹ́ẹ́nu ti kò sí fọkùnrin ni wọ́n máa wọ̀ láwùjọ wa lẹ̀ Yorùbá mi báyìí tó dẹ̀ dọ́dọ̀ àwọn Haúsá gan. àwọn arúbìnrin kan oní tí wọ́n fẹ́ràn ọlágbádá náà lòún fẹ́ràn wọ́n lágbádá mi fáwọn òbí o tọ́lá pa wọn yẹn ní àgbádá ni o ṣùgbọ́n wá rẹ bíi tọkùnrin nì kò bá àti ṣòkòtò àtàgbádá o tún wá dé gọ̀bì. ìyá ò ní ìgbìmọ̀ èyí ti ń tọrọ wa. sáà àtẹ̀sílẹ̀ náà yà á mẹ́rin. ẹ lọ wádìí rẹ láàrin tẹsán irúfẹ́ ni àgàtà sábò wọ́n ti ṣe ìfarajọ so ó ti lọ farajọ ọkùnrin nìyẹn so irúfẹ́ nìyẹn dẹ̀ ní ìyè pé ti wà lẹ̀ ìpè ìgbéjìnà sáànù ọlọ́run tó máa jẹ́ ti àwọn ọkùnrin tó ń farajọ bí àtàwọn obìnrin tó ń farajọ ọkùnrin. sọ nípa bẹ́ẹ̀ hadithi míì tí a tún fẹ́ mú wọn ni hadathana ismail. ismail kan hadathana sulaiman abdulrahman ana amr bin shuaib ibn muhammad bin abdullah عن أبي عن جدي أن رجلا أتى النبي صلى الله عليه وسلم وفي يده قاس من ذهب فعارض النبي صلى الله عليه وسلم عنه فلما رأى الرجل كراهيته ذهب فألق لخاص الخاتم فألق خاتما وأخذ خاتما من حديد فلبسه وأتى النبي صلى الله عليه وسلم قال هذا شر هذا حليتها للناس فرؤيا مطرعه ولبس حاكما من ورث فسكت عنه النبي صلى الله عليه وسلم أنا حدثنا اسماعيل اسماعيل أنا وحديثي سواء عن سليمان صوت من طوال بن عجلان لقد عمرو بن شعيب بن محمد بن آه، عبد الله بن عامر بن العاص بن وائل السهمي wọn ni anabi anjadihi wọn ni arákùnrin kan lọ bá nabi sallallahu alayhi wa sallam ọ̀fi yadihi khatamu min zahab òkà góòlù òkà wúrà ó wà lọ́wọ́ ẹ̀ nígbà tó fi lọ bá nabi ẹ̀rí ọdún ló ń bọ̀ yẹn lómi dẹ́sìn máa lọ sùn òkà góòlù mọ́wọ́ òtọ̀nà ẹ̀tọ́kọ̀tọ̀nà rárá òkà góòlù wà lọ́wọ́ arákùnrin ìyẹn òkà wúrà. فأعرض النبي عنه أفيس السعر النبي صلى الله عليه وسلم يقول الله وعي يقول أدار فلما رأى الرجل كراهيته nígbà tí arákùnrin yẹn wá rí dáhùn sọsọlá ń hètì ohun tó ń ṣe yẹn ẹ záhàbà fa alkọlkọ ọtá ọlọ bó ti lọ ju òká nínú nìyẹn wà á kọta káàtàmọ min hadidin faladisa ọwọ́ àlọ́ mú òrùka míì tọ́jú pé òrùka yẹn òrùka onírin ni ọwọ́ àwọ̀ òrùka onírin òrùka kú sẹ́rin ọwọ́ àwọ̀ ọwọ́ àbá nẹ́bí sọ́lọ́lọ́ àṣálá àṣálá sọ pé hàdá ṣam èyí tó wọ̀ yìí burú o hàdá xìlìyàtú àhìlì náà ọ̀ṣọ́ àwọn tí wọ́n wọ̀ lẹ́nu ìfà. ọ̀rọ̀ ọjà ọkùnrin yẹn bá tún padà ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbọ́dọ̀ ló kágún lẹ̀ gbọ́dọ̀ kú sẹ́rí gan ọ̀rọ̀ jà ẹ̀yìn ọlọ́run tún sẹ́ àbí ọkùnrin yẹn bá tún sẹ́rí bá ti wí ọ̀tọ̀rọ̀ àhùn ọba tún ju yẹn nù ẹ̀rí ẹni tí ó gbọ́rọ̀ nìyí bàbá sì wọ́n kọ́ awùlókè ní àlòkejì wàhálà mẹ́mbẹ́ ni òun sáfẹ́ mú ẹ̀kọ́ kẹ́ jáde níbẹ̀ kọ́ ọba kẹ́ parí ní ànímú táàsì alòkè ni wọ́n ní ọ̀dà báwọn yẹn ní wọ́n lé yẹn lẹ̀kulẹ̀ ní gbogbo ẹ̀ náà wọ́n ní ọ̀dà nígbà tí ọ̀kọ́ wá ta. ṣé wàá wò pé yóò tijú pé nígbà mo ti ní kàkọ́kọ́ ọ̀dà ṣé wàá sọ pé kejì yẹ ọ̀dà tí ọba ti kàkọ́dá lẹ́nu ẹni àwọn òkè òkè ọ̀dà àtúnṣe mi wọ́n tún ju yẹn lẹ̀ ọba tún lọ wọ káàtà mọ́ mi wà rọ̀kì ọlọ wọ òka èyí tó ṣe pé yẹn ni láti bi slaver ni wọ́n ti ṣe yẹn ìyẹn fàdákà ọ̀sákàtà àlùkù àlùsọ̀sálàmbá dákẹ́ ẹ̀rí fáwọn sọ̀hábà ọlọ́run sì lò wọ́n sáà fi dáadáa fáwọn ẹ wá wò báwọn ti wá bẹ́ sí ní kíni ọ̀gá tó ń sọrí ẹ̀rí kí wọ́n sọ pé nǹkan tó rọjú tó ṣe pé kò tiẹ̀ wá fẹ́ kù síbi tìkẹ́ kò tiẹ̀ fẹ́ sí fáwọn pé ẹ̀wọ́ bí tó kù sí kò láti. ẹ dákun tó bá yẹ pé lórí pé kémi àǹsọ̀sálá ó kọ̀ ó sọnù ó tún lọ́wọ́ kejì ó tún sọ pé ó burú tẹ́ni ẹ bá ṣe bẹ́ẹ̀ lọ́kẹ̀ lọ lé pé tọ́yìn ní ju méjì yẹn lọ. fẹ́wọ̀n bá ní mọ́bí dáhùn báyìí kódà lè padà rí nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ pé òǹkà gáskíá kamalu. torí bọ́rọ̀ yìí ṣe ń lọ kọ́ bá ṣe fún òǹkà gẹ̀ lànà ìsọ̀ sálá ọ̀fẹ́ rí. ọ̀rọ̀ ni ò tí ì kílíà rárá bí tí ò sọ ẹni yẹn bá tún lọ wọ̀ kẹta ọlọ́run dákun bá ń ìṣesí ẹ̀dẹ̀ ni, sallallahu alaihi wasallam yìí dákẹ́ lórí láfu. ẹ̀rí pa sọ fún wa yìí pé tá a bá ń sọ pé sunnatun takririyyah ọmọ lórí nǹkan tí wọ́n ṣe lójú rẹ̀ wọn ò bá àmà ṣe lójú rẹ̀ tí wọ́n sá ṣe tí wọ́n sá sọ tí èyí bá ń fẹ̀sì tí ò bá tọ́ wọn àyè ọ̀sọ̀ fún àlẹ́ sallallahu alaihi wasallam. ìmísí àtọ̀dọ̀ ọ̀tọ̀ o ọ̀tọ̀ náà sọ bí arìnrìnṣẹ́rí nìyẹn tabawo hadith yẹn a máa rí níbẹ̀ yìí pé lílo wúrà èèwọ̀ lọ́jẹ́ fáwọn ọkùnrin nínú àlẹ́ wọn báyìí bákan náà a tún máa rí bẹ̀fẹ̀ ní bá ń ṣẹ̀ṣẹ̀ nílá ìrẹ̀ ń tọ́lọ mú òkà wúrà sọ́wọ́ ẹ̀ṣẹ̀ nílá nílá ìyẹn kò gbọdọ̀ sálámọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ káwọn àdìsí akọ́tẹ́lẹ̀ ni ọ̀sẹ̀ kìíní bẹ̀ta àwọn eléyìí gbogbo nǹkan táwọn olùmọ́sí rí nìyẹn tí wọ́n fẹ́ ni tó bá jẹ́ ọ̀daràn ọ̀daràn tó tóbi rẹpẹtẹ dáadáa ìyẹn lè má sí ẹ̀sìlẹ̀mù èyí táwọn kan máa ń fojú rẹ wo àwọn míì náà wà lóṣù lẹ̀ tí wọn ò ní sálámọ̀ sí wọn kí ni wọ́n sì fẹ́ẹ̀ fi sálámọ̀ sí wọn. bákẹ́lẹ́ a tún máa rí bẹ̀ pé aráàmù màá tún ní kéèyàn tún lò ká nítorí pé àwọn sọ̀sẹ́ láǹkọ́ kó tún burú ju òkà góòlù lọ yàní bẹ́ẹ̀ ni ká máa ro dáadáa lóra wa tòun àwọn tí ó wọlé ẹmọ̀ká sọrin wọ́n wọ̀ fúnra wọn ẹni gbàgbé ni ẹ̀wọ̀n ni wọ́n wọ̀ fún fún ọ lásọrin ní òtún máa jú wọn ìwọ̀n kẹ́ wà ní dídí lọ kiri bọ́wọ́. bákan náà wọ́n ní àwọn kẹ́ wà máa ń sọ yìí pé ìyẹn lè wọ̀ ká onírin kí lè jẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni arákùnrin ìjèlò tó ló wọ́n fẹ́ yà ó nígbà tí obìnrin lọ bá àlùfọ̀sọ́ la ń pè mo fi ra mi bun ẹ sọ pa bọ́ká àlùfọ̀sọ́ la ló lẹ́ẹ̀sà yẹn mo fi ra mi bun ẹ ìṣọ́ ọlọ́run dẹ́wò látòkè délẹ̀ wọ́n mérí torí wọ́n yẹn sọ bí burú obìnrin yẹn padà rí pé òjíṣẹ́ ọlọ́run ò ní bùkátà sí i òjíṣẹ́ ò ní bùkátà sí i ọba jókòó wọn retí kí ni ọ̀sẹ̀lẹ̀ mọkùnrin kan ṣe dìde ntẹ ni ẹsẹ òjíṣẹ́ Ọlọ́run ẹlẹ ọ̀fẹ́ kí ni wọn ní tó ń fẹ́ yà o ó ní òsì kẹkẹ òjíṣẹ́ Ọlọ́run gbóso ka onírin ńkọ́ wọn ní kódà kò sí wọn tó sọ pé bàǹtẹ lòun ni nígbà wa ní bàǹtẹ tí wọn bá wọ kí lóbìnrin máa wọ tóbìnrin máa wọ kí ni wọn wọ àwọn sọsọ alágbó sọ pé òun fà á fún un lọ́kọ̀ pé kí ni bẹ lọ́dọ̀ rẹ̀ náà lọ́kọ̀ àwọn lòun ha àwọn súnra báyìí wọn sọ́ọ̀tù bá kọ́rọ̀ àti àlù ìmúra ni a ah, ó ti dàáfà ńlá kọ́dà lọ́wọ́ fọ́ níbi ayé àbí twenty mbẹ́ ó ti di sàdáàkì àwọn kí mo máa ń sọ gbogbo gbà wípé ìwọ obìnrin mẹ́ẹ̀gbọ́ o ọmọge ni ẹ́ tó bá fẹ́ fọkọ wọn à ní kí lọ fẹ́ gbà ní sàdáàkì wàá bá sọ wípé ẹ lọ gbé kura and wà ìyẹn mùsàf ó máa ń gbà fún sàdáàkì àti owó tá a bá lè fi ṣòwò ìṣègbọ́ wa sọ pé wọ́n béèrè fún mushaf lórí rẹ̀ pé ń jọ tí kọ́lọ́hún bá fẹ́ wáyé tọ́ba wò fọkùnrin yìí ò béèrè ọbẹ̀ filẹ̀ tọ́ba fẹ́ filẹ̀ tọ́wọ́ pé rọrùn lọ́ba dé yọ kẹ́ lẹ kùránì mọ́ wọ́n kọ́ ni kùránì tó gbé fóun jè lónìí ọbẹ̀ kọ̀mílà fi kí la lọ mú sàdàkì wáyé ah, ah, ìyá wa pẹ̀sì. tó wáyé kówó gidi ló fi fẹ́ ìyẹn gẹ akọlẹba ìgbẹ aa ah, tóun bá tiẹ̀ ló wọn lọ òfin ẹ̀sìn dì pé owó òde lónìí wọn dà padà dẹdẹn kúrò bá nìyẹn ti yé àwọn èèyàn wá ń sọ wípé gbólóhùn táwọn sọ̀sọ́ la ń sọ wípé el fẹ́mi wọn lọ ká tàmọ̀ mi hàdí lọ́ọ́ wá. ó bó ṣe òrùka tó wá láti di irin òka onírin lọ́wọ́ wá. ẹ̀rí káwá sọ pé òun lè rí i pé a lè lo òka onírin kò lálàáfíà o. nítorí pé ìlú òka onírin lọ́wọ́ kò sọ pọ́sẹ̀ tó pé ká wò òka onírin. wọ́n ló pọ́sibù. tó ti fi ohun táwọn sọ̀sọ́ rá ń wí pẹ̀ lọ́rọ̀ yẹn òun ni pé tó ka onírin yẹn bá wà lé tó bá da ó dì obìnrin lè lọ gbóòka onírin tà báwọn ẹni tí wọ́n bá nílò orin tí ó fowó rẹ̀ ṣe ọrọ̀. abẹ́ ti kẹ́jì bẹ́ẹ̀ sọ abala yẹn torí bẹ́ẹ̀ ká sọ̀ra o. wọ́n ní tá sọ yí pé ọjà ẹ̀tọ́ ní kàtẹ́ la wíbẹ̀ pé nẹ́sùn bẹ̀ ìpè nẹ́sùn lọ jẹ́ pé ọ̀sẹ̀ tọ̀. wọn la lè gbé e létí à ń sọ sálá ń sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó tún sọ mí lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tó sì wá lẹ́yìn kọ́ ó ti pa dìde ló rẹ̀. ọ̀rọ̀ ni ò tí ì clear rárá ó ti jọ́rọ̀ méjì. ọ̀rọ̀ àkọ́kọ́ tàbí ní kọ̀sẹ́rì ń bi pé a lè lò kárin pẹ̀lú hadith iltamis wàlọ́wù khataman min hadith ọ̀rọ̀ àkọ́kọ́ tá a fi ká sọ pé a lè lò ó pé kì í sẹ̀rí ni ká sọ pé a lò pé ọ̀rọ̀ táwọn sọ sálá lọ pé lọ́ọ́ wá bọ́sà kó ṣe ọ̀ka onírin kì í túmọ̀ yí pé èèyàn lè lò. àní wíwà lé yẹn obìnrin yẹn lè padà fi ṣòwò tí ọlọ́ọ̀ta táwọn onírin bá ní ìdí ẹ̀ tó bá jẹ́ irin gidi awúlò. ìkejì a lè sọ pé àwọn sọ sálá ń gbọ́ òbí sọ̀rọ̀ yẹn ọ̀sẹ̀ tó ká lo ọ̀ka onírin kó tó tẹ̀ wá sọ̀rọ̀ míì nípa arákùnrin yìí ni pé ó tún burú ju wúrà gan lọ òkaarin burú ju wúrà lọ àwa ajá sí fọ́rọ̀ tó kẹ́yìn òun gan lọ̀rọ̀ tó ṣe kí ni ọ èyí tó lágbára sí àmúlò ẹ̀ hadithi tó tún wà ní abẹ́ pé ká má sálámà sí ẹni tí bá ń wà ẹ̀ṣẹ̀ ìyapa náà. عبد الله بن صالح قال حدثني الليل عن عمرو وابن الحارث عن بقي بن سوادة عن أبي مجيد عن أبي سعيد قال أقبل رجل من البحرين إلى النبي صلى الله عليه وسلم فسلم عليه فلم يرد وفي يده خاتم خاتم من جعله وعليه دبة حرير فانطلق الرجل مع الزمن فشكى إلى إلى امرأته فقالت لحل برسول الله صلى الله عليه وسلم جبتك جبتك وخاتمك فألقاهما ثم خذ ففعل فرد السلام فقال جئتك آنفا فأردت عني قال كان في يدك جمر من النار فقال لقد جئت إذا جمر كثير قال إنما إنما جيت ليس بأهل أدنى من حجارة الأرض ولكنه مساو الحياة الدنيا قال قد ما قد لا أتختم أتختم به أتختم به أتختم به قال بحلقة من ورق أو سفر أو حديد يعني حديث إلي له ولا نقال هو أنه آداب الزفاف الشيخ الباني رحمه الله قال عبد الله بن صالح حدثنا قال الليث ينا صفون قال لا تدعمه ابن الحارث لا تدع بكر بن سوادة لا تدع أبي النجيب لا تدع أبي سعيد قال أراكم يكدي لا تبحرين هو صدع النبي صلى الله عليه وسلم وسلم عليه هو سلامه fọlámiyẹrù dà alẹ́sọ̀sálà wà dá ló ọ̀fí yàdì yìí káàtàmù mìndáhàdín wọ́n tẹ̀ wà lọ́wọ́ arákùnrin yẹn òka tọ́wọ́ aládìdí wúrà wà àléhì jubbatun hariri wọ́n tẹ̀ tún wà lọ́rùn rẹ̀ bákan náà aṣọ láńlá aṣọ ọ̀dàbúra tí wọ́n ṣe láti bí ààrẹ fàǹtọ́lá kọ́rọ́ jùlọ mahzuna nígbà táwọn sọ̀sálà ọ̀dà lóhùn sálámà ẹnìyẹn wà lọ lẹ́ni tí ń banújẹ́ fàṣàkà ilé amúra àti ìhì ọwọ́ akégbàjarì lọ́ba yàwó ẹ̀ ìyàwó rẹ̀ wá ní bóyá alikimba rẹ̀ lọ́wọ́ yẹn àtòrúkà rẹ̀ bóyá kẹ̀kẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀dà rẹ̀ ọgbọ́n méjèèjì lẹ́kọ̀ọ́ padà wọn lẹ́nu yẹn wá sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ̀sán láwọn sálámà dáhùn sálámà rẹ̀ ọlẹ́ni yẹn wá sọ wípé mo wá ba ọ lẹ́ẹ̀kan oṣù sẹ́ríkò lọ́dọ̀ òjijì ọlọ́run níbẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ jámúrò mi náà ògùn náà wọ́n lọ́wọ́ sọ wípé mo tún ti mú ògùn náà dọ́pọ̀ wá wọ́n lọ́wọ́ sọ wípé mo tó mú wáyé lẹ́yìn sọ̀bẹ̀ àjẹsà àánà mi ní ìjà ọ̀rọ̀ ti hàrà ìkẹyìn yẹn ṣe lè á gé náà gbégbé lẹ́yìn sọ́kọ́ àlọ́dọ̀ yìí. ó níyàn ò lè rọni lọ́rọ̀ níbi òkúta àdìhàrà òkúta gbóná súnmọ́ gbàdùn ayé lásán. wọ́n lẹ́nu yẹn wá sọ pé kí ló wọ́n máa fi sòkà ó ti sọ ọlọ́run sọ pé kọ́ máa lo wàrà sílífà àbí sófòrò sófòrò mi dẹ tàbí irin tẹ̀lé wọ́n fẹ́ takò tòkè irin bò hadith nàbí sọ̀yìn. muhim tuntun sáfẹ́ ló náà ní pé ọ̀sẹ̀ tó yẹn lè sẹ́rí yẹn sì máa da ohun sálámù fẹ́ni tó bá jẹ́ ní ti ń yapa àti pé gold wúrà ìwọ lọ́jẹ́ ọkùnrin fi sọ̀sọ́ bákan náà èyàn tún lọ jíròrò níbi tó bá pàtàkì náà bá rí lọ yàwó pé ṣe pé pé lọ. àbọ̀bìnrin mi ń bẹ gbogbo ọpọlọ ẹ̀ oúnjẹ ni ẹ̀fẹ̀ sáwọn ní ọlájàmàlà ni àbẹ́bà ni ìrètí bẹ́ẹ̀ lọ́la yìí rẹ̀ ẹ̀ gbé búrẹ́dì wàá sí nìkan ọba tó ní gbóbìnrin tí ó ní làákà yìí lè bá jíròrò lẹ́yìn náà ní kí obìnrin tó rí ẹ̀ bá pé dáadáa lè gba jíròrò rẹ̀ lẹ́yìn náà ní pé wọ́n tún ṣẹ̀tọ̀ ọtọ́ ó tọ́nà a lè lo òkà tí wọ́n ṣe láti bíi fàdákà ṣùgbọ́n àti ìsìn yẹn ọ̀gbádùn ṣé sábà fẹ́ sọ pé àti ìsìn gbádùn ajádùgbà lè lò ká onírin darí nìyẹn bóyá ni tó bá pé ọ̀tún òfin kankan sí ṣùgbọ́n èyí tó ṣe jù ní káàdì ìsìn nǹkan kò lálàáfíà àdéhùn ti ẹ ọ̀gbádùn náà mọ̀ wí. wọ́n gbé síra wọn lọ́dọ̀ yìí ìyẹn ni ọ̀gbádùn tó kó tó di pé a lọ a ní àwọn àlàyé kan táwọn tó ní í ṣe pẹ̀lú títóbi ijọ́ mẹ́ta nísìnyí pé àwọn ẹgbẹ́ rẹ̀ ti ní í ṣe awuyewuye lórí ẹ wọn dókòwò wọn bá kó pẹ̀lẹ́ lórí wọn ló bí wọn ló pákó wọn ló rà. àwọn kọ́ tiẹ̀ wù mí láti fèsì lé náà torí à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá wà nù súnà tí hadithi dẹ̀rin lẹ̀ lórí ẹ̀ à ń bẹ kò fún wa ní ikhlas wọ́n má jẹ́ kí ariwo àwọn ará àsẹ́yìn tí wọ́n ò lè kàn án sí kó dá wa padà láti lè lo súnà àti ohun tó bá wà nínú hadith tó gbádùn. mo ń wò pé kó ṣe gbóná yẹn tí mo bá ní kí n sọ̀rọ̀ èèyàn lè má ní ìkíláàsì ó sì ẹ́ dájú pé èèyàn ń gbèjà ṣàṣìyà ìyẹn ń gbìjà láti ìwáyé fi hàn tó á rí nínú àwọn ọmọ ìyá bá súnmọ́ra wọn tó ń ṣe lè ha òun ní kí n sọ̀rọ̀ sí. torí àwọn nǹkan tó ṣe pé ó pọ̀ kẹrin ọlọ́ọ̀lọ́hùn tí ẹ̀rí rẹ̀ ò sì nídìí pé ẹ ti pẹ́ rọ́pò káàtọ́gbà lórí ẹ̀. kẹ̀kẹ́ láwọn fẹ́ẹ́ nílé mọ̀ lórí eléyìí. ṣùgbọ́n nígbà tó a ti pa tó wà ní láàrin wa tó ń ṣe ká sọ̀rọ̀ kan lórí rẹ̀ báyìí ńlá èmi túmọ̀ èmi tí ọba gbọ́ ogun kẹta fẹ́ sọ yìí ó lè jọ pé bóyá ìyẹn ń gbìjà nationality bàtìbàtì ọ̀háṣà wọ̀ kẹlẹ̀ mo fi bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe ọlọ́run kó fún wa ní ikhlas nítorí pé ikhlas ó ṣòro gbọ́yé ó sì lè kéèyàn fẹ́ ṣe dáadáa kó wo àwọn èèyàn kó wá lóhùn sí mọ́ àìní ìsọ̀rọ̀. sẹ́ni tóbi tó wá lọ há sí gan nìyẹn torí tó wá yẹ kéèyàn fẹ́ wo ariwo yẹn ni kódà ọgọ́rọ̀ nínú nǹkan tó máa ń ilẹ̀ súnlẹ̀ yẹn ọ̀nà àṣà ìlà ákàbí ṣẹ̀dí báàbí mọ̀tò mọ́ wàjẹ́ tó àhàdà yà sí i ẹnu ọ̀nà ilé wà ní ìní security mi ní kẹta la àhàdì àtà ọ̀sẹ̀ nìkan tó wá lẹ́yìn lọ́sẹ̀ máa ti gíba wọ́n ti kiri wọ́n tún sẹ̀ kéwù wọ́n lọ ó sì bí ìkẹfẹ́ wù èyí máa wà bí wọ́n tún sìnkú kẹfẹ́ yóò ní bí náà lóye fẹ́ jọ máa ń sìnkú àwọn kẹfẹ́ rí mi yìí sí mbẹ́ kò jẹ́ kémi ọtí ẹ̀mọ̀ fáwọn kẹfẹ́rí àwọn ni wọ́n máa ń sin òkú wọn bẹ́ẹ̀. àlùmọ́hìm fáwa wọ́n ayé pé a sì nífẹ̀ẹ́ àti pẹ̀lú àkọlé ọ̀rọ̀ tí kọ̀ọ̀kan mu wa nìyí pé ìdájá àtàrú bá fọlá nàlọ. tá a bá ti rí orí pa. tó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam báwọn sọ̀hábà tọ́ba dẹ̀ tó ti jẹ́ sí tọ́ ẹ̀kọ́kọ́ má dara ká má dara láàmúkọ̀ báwa látọ̀dọ̀ sọ̀hábà ọ̀dọ̀ ànábì ló ti wá sallallahu alaihi wasallam. ìwòye ẹnikẹ́ni ti bàjẹ́ lórí ọ̀rọ̀ yẹn. nínú kọ́ńdà àwọn afọ́ ní usul wọn ni láàmú káàkọ́ lil ijtihadi fi mawridi an-nafs kò sọ́nà fún gbìyànjú olùmọ̀ kankan mọ́ kàrà tẹ̀lé nafs. kọ́lá tún yà mí lẹ́nu pé kọ́kọ́ ní ahkamu al-janaiz wa bid'aha ṣe Sheikh Albani rahimahullah. adigbe wa ti jòkó wa yìí lọ́pọ̀ gbà ọ̀pọ̀ gbà ní àdìfo àdéhùn àdìmú sàlásàrí yẹn àforí àfẹ̀sìforí. mo ń sọ fẹ́ nìkan pé kódà tí wọ́n bá yẹ pé àwọn lẹ́kítọ̀ wà báyìí tíyẹn bá lè kọ́ tíyẹn sọ wípé kọ́lọ̀ gbé àkàmù jàǹdà ìdí wa yóò rí fa àforí. lórí gbogbo ohun táwọn sọ láti di ọdún mẹ́wàá ọwọ́ àmúfẹ́ jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìyá àwọn yẹn ń gbọ́ nílùú mi náà láti wáyé náà wọ́n ń gbọ́ káàkiri rẹ̀ kò sí nǹkan kan tó sọ ni. gbogbo gbàtà bá ti fi wá àwọn amú àdéhùn àti òkúrò dàní wa. Sheikh Al-Albani rahimahullah ta'ala nígbà tí wọ́n sọ kí ló ń sẹ̀tọ̀ àbí kí ló jẹ́ dandan fáwọn ẹni òdu àbẹ́ni tọ́rẹ̀ ti ń kú lọ àwọn agbọ́rọ̀ débi nàmbà twelve mẹ́ wọ́n sàlàyé pé gbàtà àwùjọ dojú ajá wípé àsọyẹ kéèyàn ṣe wà síyà bó o lè tò sí pé yẹn ò fi lọ. nínú àwọn nǹkan tá a ní sọjá gẹ́gẹ́ bíi hasan wọn náà ní hadith amúlùfún sáà àti sinabi uh, waqas. wọ́n ní bàbá rẹ̀ nígbà tó rẹ̀ láìsàn tí ó kú síbẹ̀ wọ́n ní alìṣèdòwìlì láhàdá tí wọ́n bá fi padà kú tán láàdì nìkan ẹgbẹ́ fún mi láàdùn yẹn òun náà ni tí wọ́n bá ti gbẹ́ kòtò wọ́n á gbẹ́ ojú kan síbi àdójúkọ kíbla níbi tó lè gbá òkú wọ́n fi síbẹ̀ wọ́n ní wọ́n ń ṣubú aláyé aládìna násùbà kẹwà tó lábínú yẹn búlọ́ọ̀kù oníyé pẹ̀tí olùkọ́ ẹ̀tọ́ lémi e lórí kama suni'a bi rasulillahi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam hadith imam muslim wọn fi jáde nù sàhíkù wọn àti imam bayhadi hadithi àti musa yìí tún wá ní. wọ́n ní látọ̀dọ̀ àbí burúta àbí burúta yẹn ọmọ àbí musa ni àbí burúta àbí burúta sọ pé látọ̀dọ̀ àbí musa ṣìnà hadọ̀rọ̀ fòlùmọ́wò nígbà tí ọlọ́jọ́ bẹ́ẹ̀ dé tọ́rẹ̀ káwá sọ báyìí pé ìdọ̀ntọ́lá tó ìjà náà gba sí tẹ́ ẹ bá ń gbókù mi lọ. fàásùrẹ̀ ọ̀hún bí alimọ́ṣì ẹgbẹ́ mi rìn ní àríyá wọ́lá tẹ̀sẹ̀bí ọ̀hún ní ìmújàmọ́ ẹ má gbé túra rí tẹ̀lé mi. ولا تجعلن على لحدي شيئا يحول بيني وبين التراب اليوم بيقى لي وعلا جبان ẹẹsì gbọ́dọ̀ gbé síbi láàdì ṣe nǹkan kan tí ó kọ di mi sí yé pẹ ó kí àrà rárá ẹ gbọ́dọ̀ gbé síbi láàjì mi nǹkan kan tí ó kọjú mi tí ó jẹ nǹkan tí ó la ìlú àti yẹ̀pẹ̀. torí bẹ́ẹ̀ <coughs> wala taj'alunna ala qabri bina'a ẹ sì má kọ́lé lórí sàárè wa ushidu anni bari mi fi ń sẹ̀rí o bí bọ́pá bọ́sẹ̀ bí nkúlmi xaali kọ́ sísẹ̀lẹ̀ bí bá dé sábàárì nínú obìnrin tó fara ya ibi kọ́ jẹun mọ́ rẹ̀ lórí àbọ̀yà sọ mọ́ rẹ̀ lọ́rùn sáálí kọ́ àbí xaali kọ́ xaali kọ́ àbí ń ba àpò aṣọ rẹ̀ jẹ́ ìmí ọmọ ń dọ̀hún rí o àwọn tó wà ń kálẹ̀ ń jọyàn bá ní sẹ́mi ìtàfi ìṣe àá àwọn nǹkan tó ń wí yìí ó ń sọ̀yìn sí wa dé ọ tó o gbọ́ nǹkan kan pa rẹ̀ kọ́ọ́lá náà wọ́n ní bẹ́ẹ̀ mi ń rọ̀ sóòlì láàyè ọlọ́lọ́ àlùfọ́lá wọ́n ní lọ́dọ̀ jìjì ọlọ́run sọlọ́lọ́ àtọ́lá ni mo ti gbọ́ nǹkan pa rẹ̀ hadith yẹn wà ní musnad imam ahmed rahimahullah ní ìdí kẹrin hadith ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta dín ní ọgọ́rùn three ninety seven ìparí tó gbọ́n kankan nípa rẹ̀ ni tó ní bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ ìṣiṣẹ́ ọlọ́run ìparí ọ̀rọ̀ yẹn ìmọ̀ ń báyìí àti mu wa bákan náà hadith yẹn tó wà nù sunan ibn Majah tá ṣe àfihàn ẹ̀sìn dé daraja hasan hadith táwa rí ni títí dòní sí hadith kankan tó dàbí ọ̀lẹ̀ tí ó sọ̀rọ̀ papò kò sí àdéhùn kankan tó dàbí ọ̀lẹ̀ tí ó sọ̀rọ̀ papò tọ́wọ́ ẹ̀ gbọ́rọ̀ ìlànà àti mú fún dárúsù lẹ́nu àlè rí sọ́dá torí nígbà tí ìwádìí mi padà lágbára mo padà rí wípé mo mọ́gàdì ìmàlẹ́kíyà lọ́wọ́ alùpàpọ̀ ìtẹ̀ ìbádìrí lábìlú báyìí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn mọ́sá bíi màlìkíyà ìyẹn ìyẹn ọ̀rọ̀ mọ́sá mọ́dé kan wá ẹ̀sìn ló kẹ́ wá. láwọn tíra tí mi nílé bíi tí ìwé tíra ẹlòmíì mo ka méjìlá fọtí gbogbo ẹsẹ padà jẹ àwọn èyí tó jẹ màlìkíyà àwọn nìkan ni wọ́n ṣàlàyé pé wọ́n fẹ́ ká bí láhàjì pẹ̀lú ládìn ni wọ́n ti máa ń wí nìyẹn o ẹ ẹ máa ti wá rí ládìn òun dókítà lọ́dọ̀ màlìkí ìyàwó náà ní kíni o òun ní pákó àti búlọ́ọ̀kù gan wa ló kù fèfè sí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kíyà ṣé ká gbé òkú sínú sàárè kárọ̀ pẹ̀lú tí kò sí mẹ́. mọ́sálà nìyẹn wọ́n lè ní òsì mẹ́. àlùjáwábù lá ìsìn ọ̀rọ̀ dẹni kọ́ wà bẹ́ẹ̀. ọ̀rọ̀ àwọn náà padà wí títí fá níbòrè pé pákó wọlé lọ́dọ̀ wọn pé tí ẹ̀ bá rí pákó tẹ̀ ráwọn kí bẹ́ẹ̀ tó sí wọ́n wá pé ọ̀sán ló tọrọ bí. أولى من التابوت <laughs> شوف يروح تلوري وكذي وكذا ده مالكية في بدأ ملوجو أو لنيرة أو سيرة إلى وام سيرة يعني ونقول إن أقرب المسالك لمذهب الإمام مالك لأحمد بن محمد bùnú ahmed adúrẹ́yìdìr ẹ̀fà ní péjì thirty four. kódà tabatu wa lọ sọnù àwọn mọ̀sáhìbò mi pàpà jùlọ àwọn hànẹ́bílà gẹ́gẹ́ àwọn tiẹ̀ wọ́n ọ̀rọ̀ pákó ni wọ́n tiẹ̀ mú kankan ṣé kò gbọ́dọ̀ sí mbẹ́. èyí tó kẹ̀kẹ́ adún yẹn púpọ̀ jù náà ní pé àwọn adájú yà lùsùn lẹ́nu nígbà tá ìkàtìrà àwọn ìlú abẹ́ńdá kọ ìskéèrù bò ìskéèrù ọ̀rọ̀ tó wà nù hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma nígbà táwọn sọ̀sálà ń sàlàyé bí mọ́kà ti jẹ́ ìlú ọ̀wọ̀. gbogbo nǹkan tá a kò gbọdọ̀ sí mbẹ́ ọwọ́ aṣọ síbẹ̀ yìí pé wọ́n la yóò tẹ́lá kálíàkù koríko bẹ̀ a kò gbọdọ̀ gé e nígbà tá a sọ̀rọ̀ sẹ́lá ń sọ̀rọ̀ yẹn ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá nẹ́bí sallallahu alaihi wasallam yẹn Abbas wọ́n wà mẹ́jọ ni àwọn àníyá Rasulullah àkàmàgé gbogbo koríko ìlàlẹ ìsìkìrò àfi ìsìkìrò ẹyọ yẹn kó ń bí òjijì Ọlọ́run àfi ìsìkìrò ẹ wá gbọ́n tí bàbá yẹn sọ bàbá yẹn ní ẹyọ òjijì Ọlọ́run ìsìkìrò yìí ìwù táwọn ti bá sábà lọ́dọ̀ àwọn ni báwọn máa ń lò lè kọ́yìn ní him wọ́n bu yóò ti him kọ́yìn. wọn náà ní alhadad àwọn alágbẹ̀dẹ ni wọ́n máa ń lò. lọ wo wọn sharhu umdatul ahkam الإمام الشيخ عبد الله بن عبد ibn بن صالح علي بسام ìdíkẹta wọn ń ṣàlàyé ìròyìn ẹ. ipò ọrùn ẹ̀dùn lèmi fi máa ń pè lọ́yẹ ewé márùngún sẹ́yìn lọ́dọ̀ tèmi lórí wọn lòun àdídùn ní bẹ́ẹ̀ ọ̀pá rẹ̀ fẹ́lẹ́ báyìí ó ní pọ̀pá yìí máa ń wo igi tó dàbí pọ̀pá wọn lọ́pọ̀ nílẹ̀ Hijaz wọn máa fi ń ṣe àjà wọn á tún lò fún sáré wọn tó sádìsì lọ sọ pé wọ́n lò fún sáré wọn wọ́n máa ń lò òun náà dàbí ọ̀rọ̀ àwọn màlìkíyà wọ́n ń lò fúnlé wọn àjálé àwọn alágbẹ̀dẹ sì ń lò wọn máa fi ń tanná torí òórùn rẹ̀ dùn. náà yà àwọn yàrá tó lọ lọ di hadithi àpá àwọn ọ̀sán àbùnú ọ̀mẹ́rù ọ̀dí ọlọ́ọ̀fù sàlàáfù hadithi khabab sọ́wọ́n ní sọ́yìn Bukhari àti Muslim. ìgbéǹgbà tí afa wa mọ́sán abúlé ọ̀mẹ́rì tí wọ́n padà jáde láyé afa wa kàbáàbù ń sọ ìfojú winá táwọn mùsùlùmí fi fojú winá nípa ẹ̀sùn ní bẹ́ẹ̀ nu ẹ tó ti pèsè ẹgbẹ́ tó rí jẹ ó sì ń bẹ́ẹ̀ nu ẹ tó rí jẹ mọ́sán abúlé ọ̀mẹ́rì wọ́n jáde láyé aṣọ tí wọ́n fi fẹ́ fi sin wọn tí wọ́n bá borí ẹsẹ̀ ọyọ̀ tí wọ́n bá fẹsẹ̀ orí ọyọ̀ ìjọ ọlọ́run bá ní kí wọ́n borí wọ́n ìjọ ọlọ́run pa wá láti pé ká borí ká fasọ yẹn borí ká tó wá fi ewé yẹn sí bí orí rẹ̀ gbẹlẹ́jà rí pákó mẹ́ kọ́ndíṣẹ̀dẹ̀ wàá fẹ́ wáyé sẹ́ni kẹ́kẹ́ náà àwọn sọ̀hábà mọ̀ pé wọ́n mú ewé sírò wọn ṣe kíni o wọ́n ń sí lórí lẹ́yìn náà ní pé ọ̀rọ̀ máa gbé jù. láti wá sọ wípé ọ̀rọ̀ màlìkíyà kò ní ọkọ̀ díyàn láti lo nǹkan tá a bá rí kórin lẹ̀ nínú súnlẹ̀ tá a fi nílò mọ́ lọ́dọ̀ tèmi gan wọ́n sì tún wò fún yẹn tó yapa màlìkíyà Ibn Abdul nínú al ìdí kejì page thirty two mò ń sàlàyé pé pákó tí wọ́n ń jà sí ni nínú mọ̀lẹ́kíyà lọ́wọ́ àwọn nìkan náà wọ́n ní ní ọ̀rọ̀ pákó yẹn ẹ̀sìn mọ̀pá wa náà ẹnu ta sátìjọ sọ tẹ́lẹ̀ ní pé tí wọ́n sì àbí tí ọ̀bá fi léde sún náà ṣé ànípamọ́ sí àbí tí a ti gbà ti sọ́ ti pẹ́ sí ẹ̀ ọ̀pá sọ pé bá a sì máa ṣe nìyẹn. Ibn Abdul Barr rahimahullah nínú àwọn ọmọ kí wàá gbà fún Imam Malik wọ́n ní Imam Malik rahimahullah wọn ni innama ana bashar ẹ̀dá ni mí ọ̀fẹ́ ó wa ọ̀sìn náà Málìkì wọn sọ̀rọ̀ kí màá ti mistake màá sì ṣe ohun tí ọkọ rẹ sùn fanzuru fi ra'yi ẹ wo ìròrí mi tí mo bá mú wa wa kullu ma wafaqa al-kitaba was-sunnah ìwọ̀n tó bá ti déédéé tẹ́lẹ̀ ọlọ́run àti sunna níbi sallallahu alaihi wasallam fàkùdù òun ni ẹ gbà ó ọkùnrin ló máa lam yìí wá fi kìlìkìtà bá wa sunna gbogbo ní ọba tí wọn ti dédé tẹrọ Ọlọ́run àti sunna níbi sallallahu alaihi wasallam fátìrù kúùkù ẹyà fátìrù ọ̀rọ̀ yìí dẹbà lọ sọfàtù sọláàtì nàbí sallallahu alaihi wasallam ti Sheikh Albani ẹkẹ nura ìdọ́ra ẹ̀kọ́ jẹ́ Darul Ma'arif ẹ̀bà ní page sixty two tí wọ́n tẹ̀ jáde ní two thousand and six yà ẹ̀kọ́. ẹ wàá rí mọ̀lì ya nìyí tó ti pa àwọn ní ọ̀rọ̀ pákó. àti ìṣe gbogbo nǹkan tó tọ́ ń bí ọ̀rọ̀ jẹ̀nẹ́sà ń o. àìsè o. bẹ̀rẹ̀ tó ìrọ̀rí tá a gbé fókù ẹ mọ̀ pé yẹn náà wàá ilé yẹn ní oṣù padà ọ bóyá òkúta tàbí lábẹ́ tàbá sọ̀gá. azò gbèmí tì lẹ́yìn àti sèyẹn náà àti tún bí ìṣe tá a kà sọ pé òní bí rẹ o pálíkẹ ọ̀tún rẹ tí ó fi lélẹ̀ o àìṣe o lẹ́yìn náà nígbà àtúntì ìṣe débi wípé ẹ̀kọ́ jíga ẹ̀kọ́ zọ́bì àdìgẹ́lẹ́ ikọ̀ rẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹ jẹ́ ká ló kọ́ fọ́ bu iye pẹ́ sí o. àwa dọ̀rọ̀ papọ̀ kí wọ́n wá jẹ́ wá pa lórí ká ló màlìkíyà ni. ọ̀dà náà màlìkíyà tẹ wá lẹ̀ lónìí yìí nípa ọ̀rọ̀ ìjà náà èsù kẹ́mọ́sì lọ́rọ̀ mẹ́ta tó ti pàtàkó àdéhùn tó alákọ̀ọ́kọ́ inú mọ́tà màlìkíyà. ìmọ̀ mọ́lẹ̀ ti bọ́pá bọ́sẹ̀ ní gbogbo ẹ̀jẹ̀ lẹ́yàmẹ̀yà táwọn yẹn ń jà kí yẹn o ìbọ̀rọ̀ yẹn ti bọ́ta kàyà rẹ̀ ti kẹ́ni ìṣe ń tọ́ba ṣe déédéé tíra tí ọba ṣe déédéé tíra ti súnmọ́ ẹsẹ̀ kí ni ọ ẹ̀ka ti. ẹ wo nu mọ́gà màlìkí àní pọ̀ọ̀rọ̀ jàdá ìzù kan ọ wà nu mọ́gà gan pé látọ̀ òkè ìta ìrọ́ lè mọ́yì. ìpè ọ́ sákẹ́ máa wẹ̀ kú lọ ni ìgbà ọba tẹ ọlọ́run ló sọ ní gbèdéke ìyẹn sì yapa sí hadith ọmọ àtìyà tó ẹwẹ lẹ́mẹ̀ta bẹ́ẹ̀ márùn tẹ bá rí jù bẹ́ẹ̀ lọ ẹni pọfẹ máa sọ pé kẹ máa wẹ ní ìwọn tí méjì ò ní lè ṣe kí ni ọ tí ò ní lè gé ṣùgbọ́n lọ́dọ̀ ọmọ lè kí àwọn oníṣà wẹ ohun tó bá tẹ ọlọ́run ni ọba wẹ méjì. hadith ọmọ àtìyà yìí ọwọ́ àánú sahih bukhari sọ́ọ́ ní sahih ọ̀gbádùn ó ní bukhari ọ̀gbádùn àbí ọwọ́ àánú muslim ọwọ́ àánú sọ́nà àbí dàgọ́d ọwọ́ àánú sọ́nà tìrìmìzì أو أن سنن النسائي ابن ماجه مسألة كجني فورا جنازة tọ́yì pé kò ṣe déédéé kò dọ́gba tọ́yì apasí wọn ọ̀yì apasí àdéhùn tó gbádùn. nínú mọ́tò àbí màlìkíyà ọwọ́ à ń bẹ̀ wípé lẹ́yìn sàfi sọláàtì jẹnẹ́sà ti kẹrọ à. ìrun jànáza ò ní di kàkà súrà kẹkẹ mẹ́. ẹ̀rù mọ́tò àlàyé ọ̀yàfà sí hadithi Talha fún Abdullahi ibn Awf tíyẹn sọ pé mo kírun lẹ́yìn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma sókù kẹlára Abdullahi ibn Abbas ka suratul Fatiha níbi tẹ̀gbẹ́rọ alákọ̀ọ́kọ́ ọwọ́ àti pé mo kà á li ta'lamu annaha sunna ẹ̀ẹ́dì mọ̀ pé sunna hadithi ọwọ́ àánú Sahih Bukhari ọwọ́ àánú Sunan Abi Dawud ọwọ́ àánú Sunan Tirmidhi ọwọ́ àánú Nasa'i àti Ibn Jarud àti Al-Hakim mọ́sálà kẹta pípa ọ̀rọ̀ jànáza tóyẹ tí àdé tó fojú lẹ̀ báyìí kò ṣe déédé nínú mọ́sálà màlìkíyà ọ̀sọ̀fẹ́ láàyò sọ́lá alálìkọ́bùrì bó ti wà ní mọ́sálà fihàn pé a kò gbọ́dọ̀ kírun sí sàárè eléyìí wọ́n yapa sí ohun tí àtọ̀yàn lè ṣe tọ́gbà wa àti Imam Ahmad àti Bukhari àti Muslim àti Abu Dawud àti Ibn àti Bayhaqi nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu tí wọ́n ní arákùnrin kan dúdú àbóbìnrin kan tí máa ń ṣètọ́jú wọn lọ jáde láyé àwọn sọlá bẹ́ẹ̀ tó ti jẹ́ wọn ló ti kú lárí àná àwọn sì ti ti ó ti ajẹ́sẹ̀ sọ fún mi ẹ̀ ń sún bíi sàárè òyìnbí ọlọ́run bẹ́ẹ̀ kí n tó ṣe sọ láti sílá torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni òkú. mo tún à ń rọ̀ wá má jẹ́ kí inú rẹ̀ ọba jẹ́ ọ̀rọ̀ wọn sọ láì dá kí lọ fẹ́ lò pẹ̀lú nìyẹn èmi ọ̀rẹ́ ọdún òbí jà mí rárá rárá ọlọ́run ọba àlejò alákòóbí jà mí lópin ìgbà tó bá ti já sí pé nǹkan tá a kà òun là ń lò ọkàn wa kọ́kọ́ balẹ̀ pé èèyàn ní jìyà ẹnu tí wọ́n yẹn wọ́n kàn ń wí lásán ni mo kàn ń bẹ lọ́hùn ọlọ́run kò jẹ́ kí wọ́n lè ronú pìwàdà tọ́rọ̀ wọn máa léwu lópin ìgbà pé tí àìkọ́ lọ́wọ́ bá sànú yẹn èèyàn mọ pípọ̀ ní ọ̀rọ̀ kan tí èèyàn nífẹ̀ẹ́ sí kí ni tí èèyàn nífẹ̀ẹ́ sí lẹ́yìn náà wá ní ilé àìwá níye jẹ̀nẹ́ẹ̀zà sọ ìfọ wọn ń da pákó lé lórí kódà táwọn àjọ òtún bá wọn gbé ó láti wá rẹ ní tó ṣe kó ti kà á irú àwọn ẹnìké ni wọn wá láti kọ àwọn ọmọ kí o ṣèfù Najim hafizahullah nígbà dání kí o jẹ pé wọn máa ń bá ní kalẹ̀ wọn bá ní ẹ sì wá wo ìpè tí ń rọ lórí òkú yìí o wọn ti mú lọ sọ́dọ̀ ṣèfù Najim nígbà ohun tí ń ṣe yé ọ̀dà o kódà àwọn èèyàn fẹ́ rìkọ́dù òun ló ní wọn bá rìkọ́dù bẹ́ẹ̀ mi. mo wá ní pàdé asínú àti èyí kì í fi papọ̀ kálọ̀mù ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tí wàá sọ̀rọ̀ mọ́ ní ìwọ ń tiẹ̀ gẹ̀ tí wọ́n ní nọ́mbà sẹ́kùlẹ̀ jíìmù lọ́wọ́ ń bá ń wọlé gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn àwọn ti kókó sí ti pẹ́ nígbà yà wọ́n tún lẹ́nu kẹsàn pé agbọ́pọ̀ àwọn kẹ́ńtì la fi ń sin àti kókó sí ti pẹ́ ìkànnù àwọn ọmọ ìyá ọmọ wọn jáde láyé ìyẹn là ákùbà ṣéèrò tí wọ́n ń ṣiṣẹ́ fọ́kà yìí á lò bẹ́ẹ̀ ìyẹn nìyí sì bá sì rọ adilé lọ́dún méje dáadáa tẹ̀lé ni èmi ń wá òkọ́ sí fún kíni tọ́ba jẹ́ lórí nǹkan tó lẹ́rìí máa wá òkọ́ sí lórí ẹ̀ ọdún méje sẹ́yìn bóyá tá a bá rí bàṣírù ó súnmọ́ kó lè ṣàlàyé ìgbà tó jẹ́ ọmọ ẹ̀ gẹ́gẹ́ ní tọ́mọ lẹ́sìn dàgbà díẹ̀ báyìí lẹ́yìn náà ní kí àwọn ikọ̀ wa dé láti èkó jáde àkànnú wọn jáde láyé ń jọ yẹn mi ò wá mọ̀ sí ká má yọjú sí àtìgbà kẹrọ ọ̀fẹ́ ìnìmọ́ ni ẹ̀yìn pé mo tẹ́ mi sì bá lọ ìgbé tó ẹ wá o kẹ́yìn náà wá mẹ́rin tí ó sì sọ láti jáde àwa tó jáde láyé o jù bẹ́ẹ̀ lọ àwọn ènìyàn sì gbé màmá sínú ilẹ̀ tán wọ́n sì dà pẹ̀ sí wọn lára ọdún tí ìsinmi igi ọya ẹ̀yin ẹ̀ ti bá sọmọ nírọ̀ ẹ̀yin ẹ̀ sọ. torí ìdẹ dálẹ̀ yìí ẹ bá lọ tán aláàtẹ̀yìn ọkọ̀ àrùn eléyìí gbé ẹ sọ ẹ sọ ń tẹ dálẹ̀ yìí àwọn yẹn tún wá ń wù ẹ má jẹ ọjà jèjì sí yín pé òlà á wá sí yí o ó sì wà nínú ìlànà yẹn àwọn ènìyàn gan ti lẹ́kítọ̀ lórí. the same thing ẹ eh, ẹ eh, àkè ìhàdà ìyẹn kọ́mọ̀rù mo yà wọn tún bẹ̀rẹ̀ wẹrẹwẹrẹ ẹnìkan ṣe mí ẹnìkan lè máa ń ṣe tẹsíkì ara yín áàdà ọ̀kẹ́là tẹsíkì àbùtì. ilé ìmọ̀ sọ pé wáyé bí mo sọ̀rọ̀ ńgbà yẹn ni ni wọ́n lè ní ń gbìjà tàṣíyà ábàjá ni tàṣíyà fún kìnìún ta ni mí tàṣíyà lórí sí mi ìyẹn lè ṣe wà síyà bẹ́ẹ̀ ṣe ṣe wà síyà tí ẹni báyìí ni kó tún lò sí mi láti ọba mo tún fẹ́ rí nínú ìrìn àjò mẹ́ta yìí ìyẹn lè ti wá sí ìyàtọ̀ ẹni tí mo fẹ́ kọ́ wẹ̀ mí ni tó bá kẹ́yìn mi ẹni tí mo fẹ́ kó ti sọ láti sí mi lánìí tó bá kẹ́yìn mi. àwa rí ọmọ ìyá ọ̀rọ̀ tẹ́ sí àwèrè wo nìyẹn tọ́gẹ̀dì sọ wípé kò bá mi jáde láyé ẹ̀yin ni mo fẹ́ kẹ́ wá ti sọ láti sí wọn la ilẹ̀ ti sùn tó bá di láàárọ̀ la gbogbo ìwádìí sẹ́jọ́ yẹn náà jù àbí mọ̀ọ́mù wò lẹ mọ̀ọ́mù wò lẹ jẹ tó yẹ pé ìmọ̀ọ́mù ó wà lẹ́sìn yẹn tàwa la sọ̀lá àlàlìjáná ìmọ̀tìmọ̀lá ti kù ìmọ̀ọ́mù wò lẹ jẹ lórí bẹ́ẹ̀. ẹni yẹn ti pè mí bẹ́ẹ̀ ọ̀dọ̀ tí wàá rẹ̀ mí mo tún pẹ́ bàbá kan náà àwọn àbá àti wọn kí wọn sókun la lọ́wọ́ àárẹ̀ kún wọn ọ̀rọ̀ tẹ́síkìyàwó nìyẹn ni wọn kọ́ da wuyewuye lẹ̀ òun ni pé àwọn méjèèjì ẹgbẹ́ wọn wájú ìrọ̀ sunna bá ti wà fún kẹ́ni lọ́wọ́ fún kejì ká máa ṣe é lóòrèkóòrè hàtà àlàtúnṣà sunna káàkiri sẹ̀gbẹ́kẹ̀lẹ̀ àlàáfíù wọn ni pé tó kù bá pọ̀ tí ìbá ti para máa níwájú ká máa gbé wọn jáde lẹ́ẹ̀kọ́ kí ká máa sọ̀tọ̀ láti fi wọn lára ṣùgbọ́n kọ̀ǹdínlẹ̀ kọ́kọ́ jù bí irú ṣẹlẹ̀ àwọn oníbùkún àwọn ọmọ kẹ̀kẹ́ ìyẹn pọ̀ ìyẹn lọ bí three hundred sí kọ̀ọ̀kan náà láti wọn jáde ètò ẹni méjì alẹ́ máa ń wọn jáde ní kọ̀ọ̀kan ká máa ti sọ láti sí wọn lára ẹ wá ní ní mọ́kà náà ìgbésẹ̀ mm, ẹgbẹ́ nìyí jáde nígbà bá ti sọ láti sẹ́ nìyí rà wọ́n wá ń gbọ́ ife nítorí kálí ó lè dé torí tọ́lẹ́ nìyẹn gẹ̀ẹ́sì bíi bíi pèpè tó iṣẹ́ tí mo fẹ́ kọ́ ọ bá mi ṣe nìyí kò sí mo tó yẹ wọn máa sá fún wọn ju ìyèpẹ̀ tí wọ́n tẹ̀ náà lọ tẹ́tẹ́ bá lẹ́yìn kírun tẹ́fẹ́ ti jẹ́ mẹ́ta sáyé tó lẹ́yìn yín ni á tò lẹ́yìn dáàtì sọ́lá lẹ́yìn nígbà tí yẹn bá ti di pẹ́ tó gbádùn ni tí ọ̀tẹ̀ yìí pẹ̀ kí ní ta ní dùn lẹ́yìn rẹ̀ wọn tẹ nìyẹn tó sún ẹ nìyẹn débi pé ẹ wá bóun ti sọ̀lá nìyẹn àlálìkọ́ á ẹ sì kírun ọ̀hún rẹ̀ ibẹ̀ yẹn ẹni ẹ wọn ti tẹ́sí àbí ipá wọn nìkan wọn mọ́ ẹ wọn aláwọn làwọn ó kírun sókù láyé. so níparí dúró gbé ọ mi ò gbé sẹ́rẹ́ nìkan. ẹ kọ́ wa máa bá mi jà wọ́n ń sọ ọ́ lọ́nà má tara kankan wàláyé tí wọ́n bá jẹ̀bi wọ́n tẹ̀ àfi tọ́lọ́n bá forí jìn wọn ló. <laughs> wọ́n kà bùkù ẹni orí ọjọ́ wọn ni gbogbo bọ́n ti máa ń pariwo yẹ ọlọ́run tó máa mú dáadáa wá òfin <laughs> mo padà fún yóò kẹ́ lọ́rọ̀ tá a fa wà kẹ́sọ̀ ìyẹn ṣe kàn fàtà ìṣe wọ́n ní fọlọ́n bá fẹ́ sin ọlá kẹ̀kẹ́ àwa fi ṣe àwọn ẹlẹ́gàn. irú ní ìsìn súnlẹ̀ yìí nìsí ọjà mi lójú pẹ́lú mi ò ti wà kẹrí bọ́lẹ̀ ṣe tí màá ń bá jáde láyọ̀ tó wọ owó òdí pápó bọ̀lì kí àkẹ́kẹ́. ṣé wàá fún tí wọ́n bá fẹ́ jẹ̀gbẹ́ ni? ọ̀rọ̀ tí wọ́n dákẹ́. nígbà tá a wá padà tí irun sókù la tán wọ́n wọ́ọ̀tì ó dì di pèmí báyìí ó ní ìsàn màmá òun òun ò ní gbé pákó lé wọn lórí òun ọ̀dà àgbẹ̀ lé wọn lórí wọ́n wọ́ọ̀tì ó dì di pèmí báyìí mo tún ṣe lẹ́kṣọ̀ náà wípé ẹni yìí fún un rí èmi ò ní rẹ̀ torí mo o mo karú ó dá nígbà tẹ́ni yẹn padà gbọ́ kí ó ní a ustaz òun máa ń gbọ́rọ̀ tẹ̀sí kó wọn lọ́yọ̀ ojú ti ọmọ yóò hàn ọ̀rọ̀ wọn ní túmọ̀ lẹ́kùn lèmi sí mi rẹ nìkẹ́ni kó wá náà ó wọ́n kẹ́ wá ń forí fọ́lẹ̀ forí fọ́ gbá máa pariwo káàkiri àdúgbò yíyá ọ̀kẹ́ mi kò ní túmọ̀ kẹ́kẹ́ sí mi rárá ní tí nǹkan wọn ní ìsìn pé kọ́lọ́wọ́n bọ́ sàánú mi kó lómi sábà bíi ìdáyà fáwọn èèyàn kí n má sàwọn èèyàn lọ́nà tọ́lá ni pé bá a ti ń ṣe é níwọ̀n ọ̀pá díẹ̀ díẹ̀ nǹkan èèyàn sì ń lùsùmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn díẹ̀ díẹ̀ ìbẹ́ lọ́hùn ìdáyà lásán lèmi ní ìwọ́kọ́ wa kànú ẹbí wọn ti ń sọ ń gbà yẹn lára ń dún yẹn ó gbé kalẹ̀ dáadáa bó ló ṣe tí wọ́n gbé kalẹ̀ tó ẹ̀ kọ́ lọ gbé kalẹ̀ dáadáa ni bó láti tún sọ̀rọ̀ yìí sọ báyìí lónìí. a lè tún sọ kò ní hẹ̀ débi pa rẹ̀ nìkan tọ́tọ̀ pé mi yóò practice ẹni tọ́tọ̀ mi kàn mí kan tọ́tọ̀ rí bẹ́ẹ̀ bá nìyẹn ti rí nìyẹn níparí ẹnu ń fún ọ̀rọ̀ ládínù yẹn ẹ bá tètè gbé gbèsè osùnmọ́ kọ́fíìsì tí wọ́n gbé gbèsè lórí ẹ̀ ẹ̀yà kí ládínù ọ wà ní pákó yẹn àgbáwọlẹ̀ lágbàá lókun ìgbà wípé pákó yẹn ṣe kò sínú rẹ̀ rárá bí tí ò kọ́ mọ̀ sí ń bẹ̀ rárá rárá gbogbo tí nà tọ́tọ́tọ̀ mi ti mọ̀ ká àwọn màlìkí àwọn ni ìyẹn ọ̀rọ̀ pákó ní káyísí àti tí wọ́n yẹn jẹjẹ màlìkí àlọ́ àtúnfi tẹ́ bá tó máa rọ́ rọ́ ti rọ́ àrọ́ àwọn ará Hijaz ẹ̀sùn mọ̀ pé nǹkan tó kó bá mọ́sálí mu Malik ọ̀kan náà ni amalu ka ilmadina nínú bí tí wọ́n ti máa ń mú òṣòlò fíkì wà Maliki amalu ilmadina bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ táwọn gbogbo ọ̀rọ̀ àwọn ará ìjà àti gẹ́gìrì pẹ́ ti wà kódà bí sàwùdí sì yá àlè àlè sọ pé wọ́n ṣe dà mọ́ lápẹ̀rẹ̀ níbi ṣé ìdáná wo kókìbà tí wọ́n ṣe ń sàwùdí ṣé ìwé fẹ́ ṣe ṣe ìṣẹ̀lẹ̀ ìjùmọ̀ ṣé ìwé fẹ́ tó ti tó ti tọ̀nà náà nìyí. àti sàwùdí gẹ́gẹ́ ìyẹn kì í yẹn la fi ń tẹ́ so nípa bẹ́ẹ̀ ká tún gbèsè ọ̀rọ̀ lábẹ́nu yẹn wọ́n bá láwọn ọgbà kẹ́ máa da ìyẹ̀pẹ̀ sí òkú lórí rọ̀bọ̀díẹ́sì ṣùgbọ́n lẹ́yìn lábìnù kò sí nǹkan sí nǹkan kọ́mọ́ lẹ́yìn náà ni kó bá wà ní mọ́tò àti tiwọn náà pé a dáfẹ́ ká sì dáfẹ́ tọ́tọ́nà kìí sì sùkú bí ìfèrí nínú mọ́tò àti màlìkíyà kìí sì sùkú ìfèrí ni ká dúró pẹ̀lẹ́ lórí ní sẹ́ẹ̀dì lábàá tó fi lo ó sí tòun bí sí máa dúró ní ká sì fi àyè ìbéèrè lẹ̀ nǹkan má jẹ́ òkú kọ́lá ti gbà ẹlẹ́kùnrin ká gbọ́wọ́ sí sísẹ́fì náà yìí dáadáa o ṣé ká gbọ́wọ́ sí dáadáa nítorí epo tí wọ́n fẹ́ rà sí mo ní lábìnú yẹn mo la fẹ́ kárí àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́ tí ọ lọ ṣe sí tẹ́ tí ọkọ̀ yọ owó tí wọ́n máa tà á sí ọ̀bọ̀ díẹ̀nsì àbí fóònù nọ́mbà níbi tí wọ́n máa sanwó yẹn sí. náà fẹ́rí lábìlù bá ṣe lè ló láàdì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́mọ mi sọ àwọn kan bá sọ pé láàdì ni tá a bá ti rí láàdì pé ṣàkùn lọ́gùn gbogbo ohun tá a ti máa ṣe sí láàdì láti ṣe ṣàkùn náà lábìlù yẹn á fi di láàdì ládìlú yẹn á fi dí kòtò yẹn tí wọn bá ní abájá pẹ̀lẹ́ ṣùgbọ́n pákó kò tẹ sí wọn jọ náà ọkọ sí wọn jọ náà tó bá rìn yẹn ti rí nìyẹn. mo kí mo wá ń sọ ni bí àwọn adájọ́ oníṣẹ́ ọwọ́ àbára tọ́lọ́ ń bá kẹ kákẹ́dì yẹn nìkan tí ọlọ́ ṣiṣẹ́ yẹn tọ́lá yẹn pa àfẹ́ ṣe ní ọ̀fẹ́ lórí pé títà náà ni káfí fún nẹ́mbà sí àfẹ́ nìkan tí wọn bá ní mójú tó. ẹni. bọ́ọ̀tẹ̀ ṣe èmi sọ fọ́fíìsì tí wọ́n ṣe sọ̀rí ìdáwó yẹn lè pẹ́ tọ́ba ti jáde pa àṣẹ adájọ́ fi sùn àwọn àti lágbára lọ. Bàbá ilé àti ọ̀la ìlú, àgbàdo ìjọba ìgbẹ́ta padà tàbí káàárọ̀ ojú ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ yẹn àwọn afẹ́ tíráfù bẹ́ẹ̀ afẹ́ lọ bàtà. bẹ́ẹ̀ ilé ìwé sọ fún àwọn agẹ bọ́yá ọ́fíìsì wa ó ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tá a bá ti rí kẹ́ni kẹ́kẹ́ dìde sí i tọ́lá akọ́kọ́ jù ú lẹ́fẹ̀ẹ́ tí bá fi ń ṣiṣẹ́ ọwọ́ ṣùgbọ́n tá a bá ti rẹ́ dìde sí i inṣàlá ọ́fíìsì wa máa dìde sí láìpẹ́ lágbára ọlọ́run.

àwọn méjì wa bí akáàkiri méjì ìgbàgbẹ́ ìfọ̀mọ̀ wa bẹ̀. ó lè ní ẹlẹ́ẹ̀kejì ní pé ká wá ní ọjọ́ kejì ọdún náà ni wàá lọ tó bá lọ́jọ́ pé mo ń fi òbá ní máa sọ pé àwọn yàpá mi àwọn ọmọ mi jẹ ẹ̀ ẹ̀ bí wọ́n ti sọ. ètò ìkejì ni pé nípa pé èèyàn fi àdínkù sí ara sọ ó wà nínú àwọn ọmọ dókítà jẹ́ fàánù bí ẹ̀ bá fi sára wáì bàbá mi yíyó yóò ṣe ìkọ́lọ̀ tètè pé yóò ọ̀gá ti ní sí ìyẹn là ń sọ yìí àbí ká bá rìn tí wọ́n bòrò lóṣù tí wọ́n bòrò lóṣù tètè yóò fara báyìí tó wàá ṣe yìí ẹ ẹ rí torí ti ìdìbò àákìyàn ìlàbíyà ni ó nídìí ká wá ẹ̀rí tó bá fi tìmúlẹ̀ lórí ẹ̀ ó nídìí ká wá ẹ̀rí ẹni tó bá lẹ́rìí nù wọn bóyá yóò kọ́rọ̀ àwọn olùmọ̀ tó ṣẹlẹ̀ sínú àwọn ẹni ìṣáájú eré òun la fi lè sọ ọ̀rọ̀ tí ó ní ìyàpá ni kódà rínú ọjọ́ wọn ní ó ti bọ́ náà wọn ò bá nìyẹn di ó sá nídìí ká ní ọ̀rọ̀ kẹgbógi lẹ́yìn náà nípa sì sọ̀lá sọ̀lá sọ̀lá èmi ń wò pé ti dáka ló súnmọ́ kọjá ìlérò gbọ́gbọ́dọ̀ jẹ́ ti léyà mò ń wò bẹ́ẹ̀ náà. suratul fatiha ok ok ok ọkà ajáke àbẹ́sí gẹ̀ẹ́sì ọkà ajáke ni. Okay, okay, okay obìnrin bá bàbá yẹn gẹ́ pé a lè rẹ́ni tí sọ pé èèyàn ní ka kùránì bẹ́ẹ̀ èèyàn ní ka sọ́ọ̀tì ìfàtí hàn ó kẹ̀dí ká jáde ǹgbọ́ wá pé jáde oníkẹ́ lè mọ̀ pé sunna ó jáde ṣùgbọ́n ká wí yẹn jẹ́jẹ́ òun lè wà nù lànà ṣùgbọ́n láti fi kọ́ni lẹ́kọ̀ọ́ làbá fi ṣe bẹ́ẹ̀ tó ìyẹn ó nídìí ká wá ẹ̀rí ká ṣiṣẹ́ tó lágbára lórí ẹ̀ tó di báyìí pa àmọ́ ni abọ́yá padà ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa ṣùgbọ́n onídìí kálẹ́rì káàsì ní àwọn ẹni tó jẹ́ ní ìṣáájú rere káàsì wọn síwájú lórí ìdìbò ọmọ wọn kì í jọ̀kì ìwọ́n bá kàn wá lọ tó lọ́dọ̀ àwọn ìṣèlábà àwọn mẹ́ríkà kí àwọn mẹ́ríkà kẹ́rákà bí mo sì wá nù bìdáyà tó mi tẹ́yìn tèmi àti ní hayat mo ti tẹ́sí ibùdó rọ́ọ̀sì tó ti tọ́ lóde. ẹ wá rí sèǹtì èyí tó ti pé yóò fi sára ọwọ́ á ní kọ́lọ̀ fún gẹ́ la ń sọ èyí tó wọ́n yóò dùn sí la. tọ́ba ti lè ní kọ́lọ̀ báyìí pé ìpéyìn ó rí báyìí ìyẹn ò rí yẹ́lò dáadáa báyìí obìnrin ló nírú rẹ̀ gbé sáwà. téèyàn kẹ̀dé rí kọ́lọ̀ yẹn dáadáa báyìí tó gbìyànjú rí gbé ah kọ́lọ̀ kìíní yìí lọ́ ẹ̀ ń bẹ́ pèsèpèsè téèyàn wá mi sí kọ́lọ̀ rẹ̀ ọ̀ pamọ́ tó rùn rẹ̀ sí. náà náà kò sí wàhálà lórí ilé yẹn sí wàhálà lórí ilé yẹn náà. ókè wọ́n ní talọ́ wá rí ọkùnrin tó pọ̀ mọ́kọ́ ṣé ọlọ́ farajọ obìnrin ni àbọ̀ farajọ obìnrin ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ní ọwọ́